صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وبقاك الحمد لله الذي هدانا إلى التوحيد والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها، وكل مهدفة بدعة وكل بدعة ضلالة أدقفوا الله وباوة الله وباوة الله وبتي أفوامنا توا تولى ريبا tí wọ́n pè ní imani tí wọ́n dàpè ní tawhidi òun náà ni wọ́n máa ń dàpẹ́ ní àkìdá àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kó sì bá àwọn ará ilé rẹ àtàwọn sọ̀hábà gbogbo àwọn ẹni tí wọ́n ti lọ ẹ̀yọ́ ọmọ ìyá mi ẹjẹ́ á lè máa pé èyí tó jù máa ń gbọ́ tọ́jú òdodo ọ̀rọ̀ tí ò sí ìmọ̀nà tẹ́yìn máa ń tẹ̀lé tẹ́yìn òfin ní sọnù òun náà ni sunna òjísánlá muhammad sallallahu alaihi wasallam ẹ rí èyí tí kọ̀bá ti lákọọ́lẹ̀ nínú alukoran àti sunna tí wọ́n bá ń pè lẹ́sìn kìí sẹ̀sìn ẹ̀sìn ni kọ́lọ́mọdé àbá wọn ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe náà kọ́lọ́mọsàjá wọn náà túbá ń bẹ̀ ẹ rí gbogbo àgbélẹ̀rọ ẹ̀sìn tí wọ́n ní ká máa fi sin lọ́wọ́ ba tànàbí òsì síwájú wa òun náà pè ní bídíà anábì ní kúlù bídíà ti ń dọ̀lá àdà anábì ní ànú ni ẹni bá ṣe dédé àwòkọ ànù lọ́wà ẹni bá ṣe súnà lọ́mọ̀nà ọwọ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹ ọlọ́run wọ́n jẹ́ à ṣe dédé à nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n ń ṣe kọlọ̀mbà dá wọn padà sínú súnà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ètò wọn ní ká gbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí òun náà ni islamiyatun la wahabiyatun islam. islam òun náà ni ẹ̀sìn tí bàbá wa asheikh muhammad bin abdulwahab al-islahiya bàbá wa sheikh muhammad bin abdulwahab ẹ̀sìn islam òun ni wọ́n ṣiṣẹ́ fún nígbàtí àwọn èèyàn ti kú lójú ọ̀nà tá a nábì wá fi ilẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n wá bẹ̀rẹ̀ sí dá àwọn èèyàn padà sínú ẹ̀sìn Islam èyí tó nípìlẹ̀ àwọn èèyàn ọ wá dẹra fún wọn wọ́n wá dáadáa parọ́ fún lérí sẹ́ẹ̀kì pé kìí ṣe Islam ní preach kìí ṣe dáwà Islam ní ń ṣe wàhábíyà ní ojú ọ̀nà kan tóun dálẹ̀ pé wọ́n yọ látara orúkọ bàbá sheikh muhammad bin abdul wahab wọ́n wá ní wàhábíyà ní bin abdul wahab wọ́n mọ̀ pé táwọn bá lo orúkọ sheikh gangan yóò yíwọ́ torí muhammad lórúkọ sheikh wọ́n wá fi ojú ọ̀nà yẹn ti sí ojú ọ̀nà pípé àwọn lo orúkọ muhammad wọ́n wá lo orúkọ ọlọ́run ọba gan fún rẹ̀ wàhábíyà wọ́n ní ẹni tí wọ́n ti ń tẹ̀lé ojú ọ̀nà àfáàwà sheikh muhammad bin abdul wahab wahabi ni ojú ọ̀nà tí ń tẹ̀lé ni wọ́n pè ní wahabiya àwa wa ń gbìyànjú láti ṣe àtúnṣe èròkèrò yìí àti àdáparọ́ yìí léyìí tó ti fúnká ní gbogbo àwọn ilẹ̀ yorùbá àtàwọn ìlú ibòmíì náà ní asia ní amẹ́ríkà ní Britain àti ní àwọn ilẹ̀ Áfíríkà míì náà ìtàfẹ́ gbéyàwó ní kókó òun ni dáwàtú Sheikh Muhammadu Abdul Wahab al-Islahiyya ìpèpè bàbá wa Sheikh Muhammadu Abdul Wahab èyí tí wọ́n fi ṣàtúnṣe àwọn ẹ̀sìn tó ti bàjẹ́ máa wọ̀nyà lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa tẹ́nìkan bá lọ́wọ́ máa gbọ́ wàhábíyà aliwàhábíyà aliwàhábíyà ń parọ́ ni àlùwàbíyà yìí oríkù ìkànnì tí wọ́n sọ ojú ọ̀nà tawhid ojú ọ̀nà àkídà islam tó jẹ́ pé àwọn islam gidi tí bàbá wa sheikh muhammadu bin abdul wahab ń pèpè lọ́bẹ̀ wọ́n wá sọ di wàhábíyà ipe ẹ̀sìn muhammadu bin abdul wahab ni àdáwàtú ẹ̀yọ́ miami. ìlà tawhid kápẹ́kọ̀ lọ síbi ìjọ kan ọlọ́run ìyá amalul anbiya wal mursalin òun náà ní iṣẹ́ gbòógì tí àwọn ànábì ọlọ́run bá wá ṣe lé ayé wal ulama warasatul anbiya àwọn àfáà ni wọ́n sì wá jogún àwọn ànábì ọlọ́run fi da'wati ila Allah láti pèpè sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹni bá ń gbèyàn lọ́dọ̀ ọlọ́run òun ló jogún àwọn ànábì ọlọ́run ẹni bá ń gbèyàn lọ́dọ̀ èṣù òun ló jogún àwọn fẹ̀ràhónà àti hámánà àtàwọn nàmúrúdù abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé agbaṣẹ́ fáwọn fìràúnà mọ́dé agbaṣẹ́ fáwọn nàmúrúdù kọ́lọ́mọdé agbaṣẹ́ fáwọn kárúnà àtàwọn ọmọ ìyá wọn amánà ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá náà mọ́lẹ̀nu kọ̀ránì pàwọn nábí ọlọ́wọ́n ọba kò séyí kọ̀sọ́kan nínú wọn tí ó wà lé ayé ní ma píríkì tàwíìdì tí ò gbogbo tíra wọn pátá pátá ìsọ àyàfi ẹni tó bá ní àbórira àbóríkà yóò lọ lè mà lámọ̀dájú wípé bàbá yìí ń pèpè lọ síbi la ilaha illallah wọ́n wá jẹ́ ọ̀kan nínú àwọn ulama àwọn àlùfẹ́ẹ̀sìn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ ní Qur'an karim ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi ọlọ́wọ́n ní kò sí àwọn òjíṣẹ́ kan tá a rán síwájú wọ Muhammad sallallahu alaihi wasallam illa nuhi ilayhi àfi káránṣẹ́ sí ipe annahu la ilaha illa ana ipe kò sí ọba kan tá a sìn fáàbùdù lẹ́yìn ọlọ́wọ́n bá Allah ẹ máa wá sin ọlọ́wọ́n bá náà òun nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí sísìn sọ́kùlà àmbẹ̀yà àyà twenty five ọlọ́run jí jí ó yé wa yí pé iṣẹ́ àwọn ànábì ọlọ́run náà ni àdáwọ́tú ilẹ̀ tawhid ìpèpè lọ síbi la ilaha illallah ìmọ̀ ọlọ́run lọ́kan ìgbọ́ ọlọ́run lọ́kan ìsìn ọlọ́run lọ́kan ìpè ọlọ́run lọ́kan ìwọ́nà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run nìkan ìwọ́sọ pẹ̀lú ọlọ́run ọba nìkan ìgbàpọ́lọ̀ nìkan lálágbára ìgbàgbára sọ́dọ̀ ọlọ́run àlá nìkan ètò wọn pè mùsùlùmí ò ní wàá dín yẹn yí pé kì ṣe tawhid ní sọjá àti mùsùlùmí tẹ́sí ọ̀bá ti yé àbí tọ́bájá láìmọ̀ká gbogbo aláàlá gbà pé la ilaha illallah la ma'buda bi haqqin illallah kò sẹ́ni tá a ṣe tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run ọba tá a wá ń sin náà lọ́ba tá a pè lọ́ba tá a kó bùkátà lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba aláà kò sí ọlọ́run ọba mi máa tó jẹ́ alágbára wa sheikh muhammad bin abdul wahab afawa bin abdul wahab yìí min ulama il jazira wọ́n ní wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn afa ní jaziratul arab kọ́ọ̀mọ̀ bí dáwọ́tì ìṣìláhíyá wọ́n dìde ńlẹ̀ nígbà tá ní pé ẹ̀sìn ọlọ́run bá fẹ́ máa bàjẹ́ orúkọ wọn ni muhammad bin abdul wahab bin suleiman suleiman ló kọ bàbá wọn bin ali ali òun náà ni bàbá suleiman àtẹ̀mímí wọ́n wá jẹ́ ìran tẹ̀mím alhambali mọ́sàbí wọn ni ambali anajidi wọ́n jẹ́ ọmọ anajidi najidi méjì lọ́wọ́ tí máa ń dàrú máa wà fà lọ́wọ́ najidi tirak òun kà ń sọ yìí najidi ti aljazira alhijaz òun lèyí tá à ń sọ yìí najid ti hijaz òun ni wọ́n bí bàbá sí. wulida imaamu fi aami wọ́n bí bàbá wa sheikh muhammad bin abdul wahabi ní one thousand one hundred fifteen lẹ́yìn gbà tá ànábì ti lọ lẹ́yìn gbà tí wọ́n ti ṣe ìjìra ànábì one thousand one hundred fifteen lẹ́yìn gbà tí wọ́n ti ṣe ìjìra ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn gbà tá ànábì ti ṣe ìjìra ọgọ́ ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn-ún kan àtọdún mélòó àtọdún mẹ́ẹ̀ẹ́dógún ọgọ́rùn-ún mélòó ti lọ láàrin wọn àtàwọn sàábà yẹn ọgọ́rùn-ún lọ́nà mélòó ee ọgọ́rùn-ún lọ́nà mẹ́wàá àbí lọ́nà mọ́kànlá àti mélòó àti márùn àti márùn kọ ọgọ́rùn-ún lọ́nà mọ́kànlá oyè one thousand one hundred and fifty years ọgọ́rùn-ún lọ́nà mọ́kànlá àti mẹ́wàá àtọdún márùn sẹ́ni pé atẹ́kùn ti fẹ́sẹ̀ rí ilẹ̀ yíò àwọn bàbá yìí gan ta alámàlà àbí yìí wọ́n ní bàbá wọn tí ń jẹ́ Suleiman yìí òun lọ kọ́ wọn kéwú wọ́n jòkó kéwú lọ́dọ̀ bàbá wọn fi balidata Uyayna ní ìlú kan tá ń pè ní Uyayna ọ̀kadà abúrú faqihan kabiran wa qadiya bàbá Sheikh Muhammad ni wọ́n jẹ́ àgbàfà onífíkíw tí wọ́n gbajúmọ̀ nílùú Uyayna wọ́n sì wá jẹ́ adájọ́ George ni bàbá wọn ẹni tí ó dájọ́ ẹ̀rí pé ọ̀rọ̀ ṣẹ̀rẹ́ òye nígbà gbọ́ yín bẹ̀ ni pé ilé àfáà ní ilé bàbá wa Muhammad bun Abdul Wahab sọmọsáfàrà ilẹ̀ Makkata wal Madina lẹ́yìn náà wọ́n wá gbìyànjú láti lọ sí hajj ní Makka àti Madina torí Makka àti Madina ó jẹ́ ìlú kan nínú Ijaz tí Najidi òun náà jẹ́ agbègbè kan nínú Ijaz nínú Najidi ẹni Uyayna wà wọ́n ní láti travel lọ sí Makka wọ́n wá travel lọ Makka lọ lọ sí hajj nígbà wọ́n dé mẹ́kà wọ́n rí bá àwọn àfa ńláńlá bẹ̀ wọ́n ta àdàmà mi ulama ìhà wọ́n sì wá dòkú kéwú lọ́dọ̀ àwọn àfa àgbà nílùú mẹ́kà lẹ́yìn náà wọ́n tún lọ sí madina oyé wọ́n tún kéwú lọ́dọ̀ àwọn àfa àgbà nílùú madina nínú àwọn àfa àtọ́kọ̀ wọn kéwú sheikh abdullahi ibn ibrahim ibn saif an-najdi bá wọn ní ibi tàwí wọ́n sì wá kéwú lọ́dọ̀ wọn lẹ́yìn náà súnmọ́ ilẹ̀ iraq fìlìbásọ́ra wọ́n tún lọ básọ́ra nílùú Iraq wọ́n tún kéwù lọ láti sọ fún ọ pé bọ́ ọba àpapọ̀ fẹ́ dà fa ọmọ kéwù káàkiri lọ́dọ̀ àwọn àfáàní ò ní jímọ̀ tó kí ó tú ọ ẹni bá lóun ti kéwù tán òun ti dà fa ò ní bùkátà sẹ́nìkan mọ́ àwọn àfáàní fọwọ́ jahil wọ́n ní aláìmọ̀kan gbogbo àwọn àlùfáà wa jù sí wọ́n sì ń kéwù sí ni gbogbo wa náà bá ṣe jòkó lẹ́yìn àyípẹ́ra wa láàfáà tálábàtò lẹ́yìn Eh, student eh, of knowledge àásì eh, tún kéwú náà ẹ̀yọ́ mi nílẹ̀ ẹ̀sìn wa lẹ́yìn tí bàbá wa ní tán wọ́n wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti dá lẹ̀ ní lábala àkídà àwọn èèyàn mọ̀ rárá níbi ẹbọ nígbà wọ́n padà sí òye ìnà náà wọ́n rí pé agbúrú ti òye ìnà ga ó tó ju ti bá ṣọ́rọ̀ lọ àwọn èèyàn ti ní àwọn igi tí wọ́n lọ lè bọ bí igi ose bí igi ẹmi lọ́dọ̀ tí wọ́n náà bí tí wọ́n pa aláṣọ aṣọ wáìtì tí wọ́n máa wá máa dòríta rẹ̀ wọ́n àṣìjá àìmọye àwọn igi àwọn òre èrè ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ fún lẹ́gbà táwọn sàábà ti lọ wọ́n bá dùn wọn ya abúdọ́lẹ̀ àwòlíyà àwọn kan bẹ́ẹ̀ ni wọn àwọn lọ ibi sàárè ṣéhù wọn oye wọ́n wàá dùkú bẹ́ẹ̀ ibẹ̀ wọ́n máa sùn sí wọ́n máa ṣàdúrà wọ́n máa taná síbẹ̀ wọ́n máa wá pé ṣéwù yẹn pé kọ́dà kó kọ́mọ́sà ìṣàánú àwọn àwọn níṣòro ebi àwọn ti rẹ́ burú o ọjà ọ̀yá o àwọn òbí máa o wọ́n ní gbogbo aburú yìí ni wọ́n máa ṣe ń bẹ̀ lẹ́yìn náà wọ̀nyẹ́ ṣìtẹ̀lẹ̀ fún nàbí yìí wọ́n máa wá ìgbàlẹ̀ pẹ̀lú àwọn ṣéwù tó ti kú ibẹ̀ yìí ṣéwù tẹ̀ ti kú ẹ̀ ṣàánú wa o ṣé ọlọ́run bá ní ká máa ń àlàyé ábẹ́lẹ̀ tàṣé òkú aláyé kẹ́wọ́n lè yanjú bùkátà wa ká tó wá pé ẹni tó ti ṣe kíni ẹni tó ti kú wọ́n máa pẹran síbi sàárè wọ́n pẹran lọ àwọn aláìlóúnjẹ aláìlẹ́ranlé àwọn ni wọ́n wà máa sa ẹran létí sàárè báwọn tí ì ṣe mùsùlùmí ṣe ń pẹran síbi ògún àti ìdí irin ìdí omi àwọn náà wọ́n pẹran síbi sàárè ṣéwù ipe kí ṣéwù ni kọ́dà kùn bá àwọn táwọn ti pẹran fún ni kọ́ bá àwọn sọ fọ́lọ́hún àbí kọ́ fúnra rẹ̀ ṣe táwọn fẹ́ gbogbo ẹni wọ́n máa ń ṣe mbẹ̀ wọ́n tẹ́ṣẹ̀rẹ̀ ti sara wọ̀lùkáhánà wọ́n ní wọ́n tẹ́ṣẹ̀rẹ̀ àtẹ́ṣẹ̀rẹ̀ wọ̀lùkáhánà àwọn tí wọ́n wo ṣẹ́ fáwọn èèyàn wọ́n ti wá pọ̀ rẹpẹtẹ ní òye iná gbogbo àwọn bàbá adáfá gbogbo àwọn tó ń pèrè àwọn ní mùsùlùmí tánkìrún jimá tánkìrún jama gbogbo wọn dáfá ni ṣé ní èwo lélẹ̀ nígbà náà ká kú nílẹ̀ tó dá padà yìí lẹ́yìn náà àwọn àgbà olóògùn àwọn èèyàn ti kúrò níbi ọlọ́run bọ̀ níbi àdúrà wọ́n ti wá lọ lè kọ́ ògùn wọ́n ti bẹ̀rẹ̀ sí sóògùn fáwọn mùsùlùmí gbogbo ẹni wọ́n ti ní ìṣòro kan èyí tó ń fi fún ládùúà ògùn ni wọ́n gbélé lọ́wọ́ wípé àwọn ọjà padà sí báwọn bàbá wa ṣe gbé ilẹ̀ kọ́ ọmọ kó bá rẹ̀ báwọn náà ṣe máa sọ mí. wọ́n bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn eléyìí nílùú náà sheikh wa bẹ̀rẹ̀ pé a ah, ètò kù ni pé tọ́ wàhálà ti dé ilẹ̀ báyìí nígbà tánábì ti lọ táwọn sàábà ti lọ táwọn tàbíùn ti lọ tábìlì tàbíùn ti kíni wọ́n ti lọ nígbà ọ̀rọ̀ wárí báyìí ṣe wárí pé wàhálà ti dérí ilẹ̀ fàkátà mọ̀ṣáríká Najd bàbá wa gbé báyìí wọn kọ lẹ́tà sí gbogbo àwọn àfáà tí wọ́n wà ní Najd wípé ẹmẹ́jà sún o ẹmẹ́jà àwòrán o àwọn mùsùlùmí ti di ẹlẹ́bọ o wọ́n ti di olóòṣà o wọ́n ti di oníbíríà o wọ̀lẹ̀ haramẹ́ ọgbẹ́ kalamatiwe, àtiwé wọn kọ lẹ́tà sáwọn afá maka àtàwọn afá madina sàkó ìlú tí wọ́n jìnà sí maka àti madina díẹ̀ àmọ́ gbogbo náà wọ́n jọ ń bẹ ní ìjáàzì wọ́n jọ ń bẹ ní ìjáàzì wọ̀wúlàmá aliman wọ́n kọ lẹ́tà sí àwọn afá yaman ìgbẹ́ yà afá yaman yà ulama aliyaman ẹ má súnmọ́ wàhálà ti dé o gbogbo àwọn afá àti wọn kọ sí láwọn ìmáàmù ìmáàmù yìí ipe ẹ̀dàkùn ẹja jọ wo ọ̀rọ̀ ẹ̀sìn yìí wò kádà wọn yẹn padà sípìlẹ̀ báwọn náà ṣe máa ń kọ lẹ́tà fáwọn mọ́mú lọ́dọọdún pé ká máa wá pé kọ́nfẹ́rẹ́nsì wà ẹja jọ gbọ́dọ̀ kan yẹ̀wò láàrin ara wa kémi ọ̀sán tó yé mi kí wọn náà sọ tí ó yé wọn náà kálẹ̀ padà sí ilé òdodo bàbá ìdí bàbá wa Muhammadu Buhari fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ wọn náà wọn fàtàwọn kọ lẹ́tà sí àwọn àmì wọn afakòhò wọn ní ah, Ah, ẹ máa ṣiṣẹ́ lọ́hùn àwọn náà máa ṣiṣẹ́ ń bí káàfi dáwọn yẹn padà sójú ọ̀nà bàbá àjọ fún mukhalafuhu àwọn àmì nínú wọn wọn ni muhammadu ibn abu habi ọfẹ pa bídẹ àti ẹbọ ṣíríkù àti táàfin jà àfa rẹ èyí tó ọfẹ ṣe yìí kò owó lè rí iṣẹ́ o ọkọlẹ́tà bínú wípé títí ẹni wọn máa ṣe mójú tó tiẹ̀ kíta wọn lẹ̀ bí ṣe máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ yìí náà tí wọ́n pè mí pé ìmáàmù ẹ̀tún sọ ilé ààlè lóbi kan náà ẹ̀yẹ máa ṣe súnà tí yín lọ́tọ̀ ẹjá wa náà máa ṣe bídí àtàbọ́ láwọn bàbá tiwa náà lọ́tọ̀ ìjọba pẹ̀lú omi ìpẹ́dá fún tó wílé rẹ́dù èyí ó kú díẹ̀ káàtó ó láàfáà mo ti sọ fún jò ní mo ní ààlè ṣe kankan náà mo ní ààyà ní bàbá ṣọ́ọ̀tù báyẹ̀ lè wò ní ẹ̀mọ́ máyà tó ń wí àníkálukú ọmọ àti ìtì lọ́tọ̀ọ̀tọ̀ ìtí ń ṣe yé o ọ̀la ìtí ń ṣe yé òdodo òsì tó méjì ọ̀kan náà lòdodo kọ́lọ́bọ́sà dáwà padà sí òdodo sùmọ̀tọ́lá a sùmọ̀kátàbà àlùmọ̀rá a wọ̀lúwọ̀lẹ́mà wàhtẹ́dẹ̀ kẹsìrì wà lẹ́la ilham wọ́n bá tún gbé kálámù àti ìwé wọ́n bá kọ lẹ́tà sí àwọn baálẹ̀ baálẹ̀ amir olórí olórí ìlú kọ̀ọ̀kan ẹ máa rí ìlú tó ní ìjà wọ́n kọ sí gbogbo àwọn ọba yẹn gbogbo àwọn ọba ẹ̀sán máa ń pé ọ̀pọ̀lọpọ̀ ọba wọ́n sábà máa ń fa láti àwọn olóòṣà ni àtàwọn alùbídíà tẹ́bá lọ́pọ̀lọpọ̀ àwọn gọ́vùnà wa àwọn pírẹ́sidẹ́ntì wa kẹ́ẹ̀dọ́rà àbá súnmọ́ kẹlẹ́gbẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wàhálà àwọn tẹ́ máa ń jẹ́ àfa àwọn àwọn ọba lọ́ba onílà àwọn abúlé bídíà tí wọ́n máa ṣàdúrà bẹ́ẹ̀ dè fún wọn ẹ̀ tí wọ́n máa bá wọn gúnṣẹ́ àwọn ọba yìí wọ́n láwọn ọgbọ́ ti sheikh muhammad abu wahab èyí tó gbédé yìí dínú ń jẹ̀dí ẹ̀sìn tuntun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àmọ́ pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run ní káwọn tó mọ̀nà ó mọ̀nà lẹ́yìngbà tí bàbá ká tí wọ́n bẹ̀rẹ̀ sí lẹ́yìngbà tí wọ́n sẹ́ndì àwọn letters sí gbogbo àwọn àfáà àtàwọn lọ́balọ́ba àwọn tí wọ́n darí ìlú baálẹ̀ baálẹ̀ wọ́n wá lọ lè kó tíra àwọn súfì wọ́n wá kó sílé wọ́n bẹ̀rẹ̀ sí ká lọ́kọ̀ọ̀kan ibẹ̀ ni wọ́n ti wá rí pé ibi nǹkan ti bàjẹ́ nìyí ẹ wá ní bàbá alágbájá ń singi bàbá alágbádá ń jẹ lẹ́dẹ̀ sùfí sùfí ti sọ pé nǹkan nǹkan náà ni gbogbo tó wà nílé ayé àti igi àtẹlẹ́dẹ̀ ọlọ́run náà gbogbo ẹ̀ abájọ tí nǹkan fi bàjẹ́ wọ́n kà ń bẹ̀ ibi wọ́n ti máa ń ṣe ìgbà wọ́n ti máa ń wá gbàlà pẹ̀lú àwọn ṣéwù wọn ẹ ṣéwù ẹ ṣàánú wa o ẹ má gbàgbé wa o àṣífi táwọn èèyàn ti sórí burúkú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọjọ́ra oyé lérí pé eléyìí tí ẹgbàgbọ́ yìí kódà èyí tẹ gbàgbọ́ yìí kódà eléyìí kù díẹ̀ wọ́n sì máa yà wá wọ́n sì máa dé sí tẹ̀lé sọ̀rọ̀ pé wọ́n ti kíó káàkiri irinṣẹ́ ti wà ńlẹ̀ ìmọ̀ ti wà ńlẹ̀ bọ́ọ̀bà ṣe dáwà ọlọ́lẹ̀ kíó ni wọ́n máa fọwọ́ra wọ́ káàkiri bọ́ọ̀bà ṣe dáwà ó ṣe kíni ọlọ́lẹ̀ kíó. fún màgáàjà náà lẹ́yìn náà àwọn wàhálà kan wá ṣẹlẹ̀ tí ọba aláwọ̀ ọba ìlú yẹn fún òfódodo nàbà ń lé ṣéhù nígbà wọn lé ṣéhù ṣéhù tó wá padà lọ sí ìlú kan tí wọ́n ń pè ní ọ̀rẹ́ mílà nígbà wọn tó dé ọ̀rẹ́ mílà náà kọ̀rọ̀gbọ́ akídà tàwíhídì nílé ayé ah, àwọn èèyàn ọ̀fẹ́ o ló ti dẹ́gbẹ́ kò sí ìlú táàbà sọ́nà òbí tó lóun fẹ́ píríkì tàwíhídì òun fẹ́ píríkì akídà òun fẹ́ dá àwọn yẹn padà kúrò lọ́wọ́ èṣù òun fẹ́ dá wọn padà sọ́dọ̀ ọlọ́run nìkan ike ẹ má sin nǹkan mi lẹ́yìn ọlọ́run alánìkan ni ẹ má sin àfi kan gbógun tì tí wọ́n bá ń gbógun tì ọ tó o bá ń píríṣì tàwíìd mọ́jìnà rọ́bà jẹ́ o iṣẹ́ rẹ̀ lápá ni o inú rẹ̀ máa dùn ni orúkọ oríṣiríṣi wọ́n máa pè ọ́ eríṣi irọ́ ni wọ́n máa pamọ́ eríṣi àràfù ni wọ́n máa fọ́ ọ wọ́n sá máa bá ṣe tiẹ̀ lọ nígbà tí wọ́n ṣe ti ṣe tó ti yí ọ bàbá ń bá lo, lọ nígbà ọ̀yá wọ́n tún lé wọn kó mbẹ́ àti wọ́n lé wọn lọ bí ọ̀la ni wọ́n bá tún ọba kan ẹ̀yìn baálẹ̀ ti bẹ̀ Muhammad bun Saudi ni wọ́n porúkọ rẹ̀ Muhammad Saudi olórúkọ baálẹ̀ Muhammad ló kọ tiẹ̀ náà Muhammad àti Muhammad la ilaha illallah wọ́n ní ọba yìí ló bá gbọ́ wá sí ọlọ́run ló ó ṣe ní èèyàn tẹ́mi ẹ̀rọ ó jẹ́ ọba àtọrẹ ọba tí ń ṣe báadà lẹ́nu ọba bó ṣe yé ma lọ́ba ní ṣéèkù kọ́ wá ṣàlàyé dáwà ṣéèkù bá ní tàǹsọ̀nì àní káwọn èèyàn ká máa sin tọ́lọ́n dámà ọlọ́ọ̀ni ká máa sin ká máa gbára lé tọ́lọ́n dámà ìtọ́lọ́run dá kìí sọlọ́n ọba aláàní ká máa gbára lé kí máa pè tọ́lọ́n dámà ní tàǹsọ̀nì yẹn o lòun èyí táwọn náà ń ṣe nílùú yìí náà àwọn náà fi ilẹ̀ torí òdodo ti hàn ayà lè mú wáyé àdéṣe ló kílẹ̀ lọ́ba yìí wọn náà sọ̀rọ̀ dáwọ́ tẹ̀wọ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ran dáwọ́ àṣẹ́kù lọ́wọ́ pẹ̀lú kú wọ́n ti lè máa díyà ó ní ìwọ àfa wọ́n máa kọtíra kó o sì máa ṣe wá sí èmi ọ̀ máa lo agbára àrànṣe tó lọ́wọ́ mi pẹ̀lú kú wọ́n ti àṣìkárí ìyà gbogbo àwọn tẹ́mọ́ gbogbo nájìdì pátá oyé maka madina ta wí náà ń bẹ ní òkùnkùn pàtà wí ipa àwọn àfáà tọ́wọ́ ń bẹ ọ̀ká àwọn ẹlẹ́bọ tọ́wọ́ ń bẹ wọ́n ní àwọn eréṣi àwọn igi tí wọ́n ń sìn wọ́n ní eréṣi àwọn bàǹtẹ́ tí wọ́n ń dè lẹ́gbàá táwọn sábà ti lọ táwọn tàbí ti lọ wọ́n ní ìdáṣe ni pé gbogbo àwọn ìletò àti ìlú tó kù á pàwọ́pọ̀ tawhidul umma a parapọ̀ lérí nǹkan méjì lérí qala Allahu wa qala rasuluhu a máa wá darí ìlú yìí pẹ̀lú ìbánáàbì ti darí ẹ̀ òun náà ni sharia islam wọ́n máa jẹ́ àfa èmi ọmọ jẹ́ adarí ọba yìí wá ránṣẹ́ sí gbogbo àwọn àmírù àmírù àwọn baálẹ̀ baálẹ̀ tó wà ní gbogbo ìletò ìjà sí pé ẹjẹ́ àparapọ̀ òdodo ti ṣe kí ni òdodo ti dé o àwọn kan gbà sọmọ pé yọ lágbá díẹ̀ wọ́n ní ká máa wá bẹ lábẹ́ òdòrẹ́là kan bẹ́ẹ̀ bá ní ìsìláàsì tí ọ̀la ní àdáadáa sọ̀rọ̀ yóò lé díẹ̀ wípé wọ́n ní ẹnìkan ní ọmọ délé ní gbogbo wa a kàn máa jẹ́ àmírù létò amẹ́nìkan ní ọmọ adarí gbogbo wa ń sùn sọmọ pé yọ lágbá díẹ̀ àwọn kan gbà àwọn kan wọ́n làwọn gbà ṣe láwọn tí wọ́n gbà wọn pẹ̀lú ọba yìí wọ́n apawọ́pọ̀ wọ́n wá tẹ̀ wọ́n tó láti wípé tá a bá ti nílò ṣẹ̀ríà Islam ní Hijazi mi ní Najidi mi ní Maka Madina tá a bá ti nílò ṣẹ̀ríà Islam àfi kí ẹ kú òlérí ọlá ṣe bí mùsùlùmí làjọ ń gbọ́ra ọ̀ àbáàdé oníkọ́lá láwọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ oníkọ́lá rọ̀sùlù ànábì ló bẹ́ẹ̀ kí wọ́n dé náà nígbà wọ́n ti wọ̀n wá gbà ní oyé wọ́n á bá wọn fà á títí táwọn kan fi dá títí táwọn kan fi padà nù wọn àwọn tí wọ́n padà wọ́n kàn kàn ń ṣagídí nínú kọ̀rọ̀ yàrá àwọn tí wọ́n bá fẹ́ bú sheikh àbí wọ́n fẹ́ ba dáwà rẹ̀ jẹ́ wọ́n ní ológun ni wípé ibo bẹ̀rẹ̀ dáwà ni wọ́n yọ gbogbo àwọn baálẹ̀ nípò sẹ́ẹ̀rí bí tó ṣe wá sẹ́ẹ̀rí táwọn òyìnbó kọ táwọn òyìnbó kọ sínú ìwé wọn. láti fẹ́ fi bàdá wà yẹn jẹ́ àáfàá tí kí wọ́n bá wá yé tí ó kàtà tí ó mọ jẹ́ra yóò máa wá lọ́lẹ́ yóò ní àdẹ̀jẹ́lẹ̀ ní bàbá wa Muhammadu bin Abdul Wahab ẹni tó gbà ń bàjọba lọ ẹni tó gbà ó dẹni yàrá táwọn méjì wá pa ọkọ̀ ní ìfọ̀kànbalẹ̀ wà lásìkò àwọn sàábà yẹn wá padà sílùú ayakila amúrọ̀bà oyè àti gbogbo àwọn olè gbogbo wọn wọn kó wọlé àwọn dámọ́lá àwọn lọ mọ́kà ó ti yé tí wọ́n bá di ẹrù mọ́kà lọ́wọ́ wọn ò ní ti dé ìdajì mọ́kà táwọn olè ó ti yọ sí wọn wọ́n gba gbogbo ẹrù lọ́wọ́ àwọn àtúnjẹ wọn àtọwọ́ wọn ò ní lè padà sílùú wọn mọ́ wọn ò ní lè padà sí mọ́kà tó ń ṣe pé wọ́n máa ń lọ ní ikọ̀ ni wọ́n tún mú nǹkan ọjà lọ́wọ́ wípé àwọn olè tó bá dá wọn lọ́nà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba ọba àti àfáà yìí àádẹ́lá amúnú ilẹ̀ ìjáàsì ilẹ̀ jẹ̀zẹ̀rà ìfọkànbalẹ̀ ó padà sí gbogbo àwọn ìlú Mákà àti Mádínà àti gbogbo àwọn agbègbè rẹ̀ abẹ́lẹ̀ ńkọ́ lọ́mọ́sá bá sànú àwọn bàbá náà wọ́n aqama al-hukumata al-islamiyya wọ́n wá gbé ìjọba ṣẹ̀ríà dúró wípé gbogbo àwọn òfin ìsìláàmù tá a rí lò tẹ́lẹ̀ ẹni bá ti jalè ìdí ni a ṣe fún láṣe fún ẹni bá ṣe ṣìnà ìdí ṣẹ̀ríà ni a ṣe láṣe ẹni bá tọ́ba mutí ìdí ṣẹ̀ríà ni a ṣe láṣe ìfọ̀kànbalẹ̀ wá balẹ̀ ìfọ̀kànbalẹ̀ wá gbalẹ̀ ní gbogbo rẹ̀ ẹ̀rọ miami nínú ẹ̀sùn wa àwọn afáwà wọ́n ní nínú àwọn abútọ́wà ní gbogbo àwọn kàràkàrà lóyìn ó ní pé wọ́n ní igi kan wọ́n pè ní fahali wọ́n ní wọ́n wà lè pèsìdì rẹ̀ wọ́n ní yá fahali alẹ́ fòhúlì àtòwọ́ fahali tó jẹ́ ọ̀gá àwọn igi fòhúlì tó kù òrùsùkú dálé wà ládàá kọ́bùlá haúlì mọ́sàáyé fún wa ní ọmọ oyé kó tó di ìparí ọdún yìí yà á fa alálẹ́ fúhúlì òrùsùkú dálé wà ládàá kọ́bùlá haúlì sẹ́ǹpé fúhúlì haúlì wọ́n mú ládùá ni lẹ́gbàá táwọn sàábà lọ wọ́n ní wọ́n ní bàtà kan bí bàtà sówò kan ni wọ́n pè ní o bí bàtà wòlíì kan ni o wọ́n ní wọ́n gbà pé gbogbo ẹni tó fi bàtà náà mú mi àlùbáríkà ti dára rẹ̀ wọ́n máa wá jà sí bàtà báwọn aláṣẹ máa ń jà sí fìlà àwọn ṣéwò lọ́dọ̀ wọn bí bàbá ní kúrú dáadáa dáa wo ní ilé bàbá tó ní fìlà gan kò lè rárẹ̀ lọ́wọ́ ámbẹ̀lẹ̀ tàṣí fìlà rẹ̀ tàṣọ wá pé oyé bàtà wọ́n ní bàbá òun kò lè rárẹ̀ lọ́wọ́ oyé tàṣọ wá pàwà lọ́fẹ́ lọ́wọ́ nínú fìlà bàbá àti bàbá èwo ló ju wọ́n ní bàbá gan olè sẹ̀ràn lọ́wọ́ ẹ̀ wá ń sọ̀rọ̀ fìlà rẹ̀ àbí bàtà rẹ̀ wọ́n ní bàtà ni wọ́n fi mú mi ò kọ́lọ́ mọ́sá ìsànú wa ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ wa náà tí wọ́n ju tẹ̀sùbá àwọn àfáà sínú inú kọ́ọ̀bù bàbá aṣẹ́wó mọ́yìn ní ọba máa mú ìdọ̀tí ló mọ̀ kọ́lẹ́rà ni ọkàn òun kàn tọ́lọ́wọ́ bá ti àlùbáríkà sílẹ̀ àbó bèèrè àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run àdáfù dáwọ́ ti ṣe ìpèpè tí bàbá sẹ́fì pè yí nígbà tí ẹ̀mí wa balẹ̀ àtọ́ba àtàfà wọ́n ti wá ń gbìyànjú láti máa lòfin ọlọ́run ilé kéwú tuntun ṣẹ̀ṣẹ̀ wá dìde gbogbo àwọn ilé kéwú rádaràda yẹn ṣe kíni òun parẹ́ àwọn ìmọ̀ mọ́ṣáláṣí tí wọ́n gbádùn tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí lálàáfíà àwùjọ ìsìláàmù ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíni ó ṣẹ̀ṣẹ̀ wá dé bá wọn lérí ẹ̀ wọ́n ní kí ló dé tí bàbá fi gbìyànjú yìí tí wọ́n fi dákẹ́ alákọ̀ọ́kọ́ lè ta kíkì tawhid káwọn èèyàn ó lè di ọlọ́wọ́ bá mú kán lè jìnà sí ẹbọ wọ́n ní bàbá sì ní nínú àwọn tíra tí wọ́n kà tí tawhid fi yé wọn dáadáa àwọn ọmọ alafat sheikh ibn taymiya àwọn tíra bàbá ibn taymiya wọ́n kà dáadáa tí wọ́n dàjẹ́sẹ̀ ibẹ̀ ni wọ́n ti rí òkúdóró tawhid tí wọ́n pè ní iman ẹlẹ́ẹ̀kejì tankiyatu masadir talaqi عندما تعددت التلقي تعدد التلقي عند أهل الأواء wọ́n ní wọ́n gbìyànjú láti jáwọn èèyàn mọ̀ pé ibi tá a ti mọ mú ẹ̀sìn oyè kìí ṣe lára àwọn àáfàá àtàwọn ẹlẹ́rìí wa kìí sára àwọn ọmọ ọlá àtàwọn àmírù àwọn mẹ́sánà ìmáàmù ọ̀dọ̀ wọn àti mọ mú ẹ̀sìn wọ́n jí oyè wọ̀nyí pé mọ́ṣídàdù tàlá pín ibi àti mọ mú ẹ̀sìn ìhun náà ní alukọ̀ránì àti kíni àtàdíyèsí àáfàá lè yapa kọ̀ránì gbà mí àmírù lè yapa àdíyèsí ẹ ní tẹ̀lé eléri yín ẹ máa tẹ̀lé kọ́là láwọn àti kọ́là rọ̀sùn wọ́n jẹ́ káwọn èèyàn dá àmà yìí pé ṣé ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ tí ọba àtijọ́ lọ́n sọ ànábì sọ ẹ má nígbàgbọ́ ní inú ẹ̀ mọ́ gbogbo aráàlú wọ́n ti gbà bẹ́ẹ̀. lẹ́yìn náà nẹ́sùn ilmi wa muharabatul jahl wọ́n wá wọ́n wá gbìyànjú láti fáìn màkà wọ́n jẹ́ káwọn èèyàn máa wá mímà wọ́n ṣe da'amul madaris al-arabiyya wal islamiyya wọ́n kó owó sí àwọn ilé kéwù táwọn alékéwú yanjú táwọn àfáǹgbowó oṣù tó yanjú táwọn yìí wọ́n ń sorí eré lọ́tún lọ́sì lọ́tún lọ́sì ní gbogbo olú wọ́n bá ìmọ̀ kan jà wọ́n bá falisafa jà falisafa philosophy kéèyàn máa tagbé ìpè Allah Allah bó ṣe wà yẹn kò sí nǹkan kan nígbà tá Allah wà nígbà tá Allah wà da àwọn ẹ̀dá àwọn ẹ̀dá yẹn náà sí inú ọlọ́run ló ti jáde àwọn náà ọlọ́run wọn jẹ́ o gbogbo philosophy yẹn bàbá kókó lẹ̀ pé orí ibú màlélẹ̀ àtàsọ́wò gbogbo tí ń jẹ́ ìmọ̀súnfí ìmọ̀súnfí ipe o lè dọ́dọ̀ ọlọ́run àfitọ́ bá ti ìjìká séwù kan dọ́dọ̀ ọlọ́run ọwọ́ adẹ́rù séwù lọ́mọ wa tẹ̀lé ká kó lè bá àfọ́n ní sì ní láti ṣe náà sí náà ibi ìwò dá sí náà sí náà àfikọ́ gbàyọ̀dá lọ́dọ̀ wa àwọn orí burúkú náà ó dé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá ń bí kọ́lọ́mọdé bá wọn ṣe àwọn tí wọ́n sì ń bẹ́ẹ̀ kọ́lọ́mọdé ayé wọn padà wọ́n ní tọba dé ìlú kan tọba fẹ́ sa ìsájá tọfẹ́ ka ìsájá tọfẹ́ fi sàdúrà lọ́lẹ̀ eré lọ́wọ́ àwọn tí wọ́n wà nílùú yẹn pé àfa wo ni ó ní ìsìn ní ìsájá yọmọ wa bẹ̀rẹ̀ dákun àfa wo ni máa ń sa ìsájá jù àfa wo ni máa ń sa ìsájá jù <laughs> ẹ̀dákun àfa wo ni máa ń sa ìsájá jù ní àdúgbò yẹn dákun dákun wọ́n ní ah, àfàlẹ́ kọ̀rọ̀ ni eh, ẹ̀dákun mo fẹ́ ṣe yasí mo fẹ́ ṣe yasí ẹ̀dákun ẹ̀dákun wòlíì wòlíì máa ń ṣe yasí ń bí torí wọ́n ní lọ́mọ dí wa lọ́wọ́ torí òun ti di àgbà ní nínú àwọn tó ń ṣe yasí tó ọba tí wọ́n ṣe yasí tiẹ̀ tí ọba fún ọ ní ìsì ní tí o fún ní ọ̀dà gbogbo yasí tó bá ṣe ọ̀dọ̀ àfún yasí ní ọmọ lọ inú àkáǹtì ẹ̀ ní ọmọ wà lọ́dọ̀ ọlọ kí tí tọ́lá wọn àbúrò yàtí náà wà fún ọ ní ìzì ní yóò fún yọ̀ǹda láti máa wá gba yàtí ti ẹ̀ tí wọ́n máa wá lókè ńgbà náà ọmọ pa àwọn ti pẹ́ lẹ́nu ẹ̀ àwọn ti di àbàmbàjẹ́rin àdáwò tí ń bá wọn nínú sófì jáǹsẹ̀ nù àwọn falisafa àgbélẹ̀ rọ̀rọ̀ ibi tó ọba ti lè gba yọ̀ǹda yóò máa kó àdúrà rẹ̀ gbogbo àwọn tàṣọ́wùfù rádáadáa yìí bàbá wọn pọ̀ nígi lẹ́yìn náà tàkíkùn jama àwọn ẹ̀bùn ìfẹ́kọ̀ wọ́n wá kó gbogbo àwọn mùsùlùmí tó wà ní ìjáàsì wọ́n kó wọn sójú kan ikú gbogbo wa ìjà máa jẹ́ jama mùsùlùmí gbogbo jama àgbáńlá yìí náà ká sọ̀rọ̀ wá dẹyọ ọ̀kan ká má máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká má jẹ́ pé eléyìí ní ìjọba eléyìí ní ìjọba eléyìí ní ìjọba eléyìí ní ìrànbá yìí ẹ̀yẹ̀ sí tiwọn lélẹ́ ìyọ́ yàtọ̀ sí tiwa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run yẹn náà sí kan òru lágbo méjì ọmọ lọ ni kò ní sẹ́nìkan tí pé kò sí ì lágbo kan olùtọ́ wọn fẹ́ jẹun oòrùn jẹjẹ tọ́ jẹ ráìsì àti tọ́kí tó nítumọ̀ adìẹ tó nítumọ̀ tó ń fi laban wàrà ọ̀nàkúnmí ọ̀rí wàrà màlúù tó fi lé e ẹ̀mí ró tutù tó tún padà sí haramu tó máa lọ lè ka àsìkárò bọ́ọ̀bá sàdúrà mọ́júmọ́ tán kó tó máa lọ́pọ̀ lọlé ó ti ọ̀yà bíi ti ló ń mu tí ọ̀fẹ́ búrẹ́dì ìwọ̀ lọ́wọ́ múra ọ̀rà tí àbíkọ̀rà láìsí àmọ́ búrẹ́dì ọ̀fẹ́ ọ̀fẹ́ búrẹ́dì ó kò yìí tó wá wọ̀ ni ìtọ́ba lè jẹ tán náà ló tọba wá ti wá mú tó fẹ́ poyí tọ́ jẹ tán sórí èyí tó fẹ́ poyí ni wọn ní jù sínú tọ̀wọ́n wọ́n wà á jù sínú láìlọ́n wọ́n ti ní àwọn èso kan níwájú ṣọ́ọ̀bù wọn àfi kọ́bẹ̀ gbogbo àwọn tí wọ́n ń sin ẹran àwọn ọmọ wa káàkiri kò ní ìdí kó béèrè pé sàrámà lẹ́kùn yọkàn rẹ̀ ń tiẹ̀ lójú sínú àpò rẹ̀ yọmọ lọ́jọ́ fáwọn ẹran rẹ̀ àtẹ̀yìn àtẹ̀ràn ní gbádùn lọ́dọ̀ tí wọ́n mí ẹyẹ àwọn àtẹ̀ràn là ń jìyà nígbà tí òṣèta òyìnbí kò sákìdá ẹ mà pé gbogbo eléri ìlú tí ọba rọ kò ní jábọ̀ rẹ̀ sà eléri ìlú tí ọba rọ ó yọ ọkọ̀ọ̀kọ́ ní bẹ̀rù ọlọ́ àkọ́kọ́ bẹ̀rù ọlọ́ ní káàrin wọn àtọ́lọ́ mọ́dàrú àánú wa sẹ́sínú ẹ̀mí ẹ̀ lẹ́yìn náà wà lánú àwa àmọ́ àwọn politicians ti yín tí wọ́n sáyà kìlà tá ń pa àyà tí wọ́n fi eré yẹn sóògùn owó táwọn afá ń gbọ́sẹ̀ fún wọn tí wọ́n ń wẹ̀ wọ́n òhò oye tí wọ́n ń gbé bọ́sẹ̀ ìta mẹ́ta ẹ̀wọ́n retí dáadáa lọ́dọ̀ wọn ẹ̀ẹ́dẹ́ eh, ìdí sọ báwọn àfáà ká nìdè máa pariwo tàwídì ká nìdè máa pariwo la ilaha illallah al-iman kẹ́nu wọn lẹ́rọ kálẹ̀ tọ́jú wa àmọ́ tí wọ́n tí ọ wà lábẹ́ ìjọba àbòsí tí wọ́n bá ní tàwídì bó ṣe òkí ìlú náà le tó ọlọ́run máa fi ọlọ́kàn balẹ̀ nínú yàrá rẹ̀ torí Allah ní darí gbogbo nǹkan lẹ́yìn náà àwùjọ wa dáa ọba ń ṣe ojúṣe tiẹ̀ àfáà náà ń ṣe ojúṣe tiẹ̀ bàbá mufti tẹ̀ oyé sheikh abdulaziz mufti tẹ̀ òun ni inú àwọn ọmọ ọmọ sheikh muhammad bin abu wahabi torí bọ̀ padà yá tí bàbá kú wọ́n padà ń fún àwọn mìíràn tí wọ́n ní mímọ̀ láì sẹ́pà ń fi létò wọ́n padà ń fi wọ́n jẹ nígbà wọ́n ayá tí wọ́n fẹ́ yẹn mú fi ti tẹ̀ní oyé òun kan fẹ́ yẹn tẹ́lẹ̀ sheikh òsèmí ni wọ́n fẹ́ yàn sheikh sọ́lẹ̀ alòsèmí lọ́wọ́ ní káyọ̀dá àwọn àwọn kọ̀símù táwọn wà yìí iṣẹ́ ń bẹ́ńlẹ̀ táwọn ṣe ipe ẹrù nífẹ́ wo fáwọn kí wọ́n yan alì sheikh ní àwọn ọmọ ọmọ bàbá muhammadu bin abu wahab náà fi wá wọn àwọn náà ń bẹ̀rẹ̀ láyé mufti abẹ́lẹ́ àwọn aláàkọ́lọ́ ọba sàdádà wọn kọ́lọ́ ọba kọ́mọ́jà sí tání ọkàn lẹ́kùn wọn ọlágbára ọlọ́run ọba wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa limaza lókè bá ti dáwọ́ tó sheikh muhammad abu habil wadiya ṣe wá rí gbogbo ẹni tó bá ti wá lọ sí maka tó bá ti wá lọ lè ṣe ájì àwọn wà á dé pẹ̀lú ìgbàgbọ́ míì wípé à maka ti yàtọ̀ sí ìgbà kan o àwọn haúsá tí wọ́n ń lọ ni wọ́n ń ṣe ń dé ni wọ́n ń lọ́ǹtì súnà àti sàlàfíà ní nílùú wọn ààrẹ àwọn bàbá wa eh, Usman bonu fúdíẹ̀ oyé wọ́n lọ́ǹtì súnà tọ́lá àwọn afá àpọ̀dọ̀ líǹkì dáwà àwọn papọ̀ mọ́ dáwà Sheikh Muhammad abuham nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí bàbá bonu fúdíẹ̀ bá ní ilẹ̀ haúsá wọ́n yí ọ̀pọ̀lọpọ̀ padà pẹ̀lú ìrìn àjò wọn sí Mẹ́kà ìpè ẹmọ́jà aṣọ eléyìí bá wọ́n lé léyọ̀ ọ̀dá o léyọ̀ ọ̀dá o léyọ̀ ọ̀tọ́ o wọ́n kó ogun ja bàbá náà o kó tó ka àwọn ọ̀rọ̀gún mi àtàwọn tó wọ́n wá lẹ́yìn wọn wa nílẹ̀ Yorùbá ń bí bọ́ àwọn àfáà kan náà lọ àwọn náà mú èyí tí páká wọ́n mú ti wọ́n jùlẹ̀ nílẹ̀ Yorùbá ń ti èyí ká wọ́n àwọn àfáà kan wọ́n ń bẹ nílẹ̀ yorùbá ń bí tó jẹ́ pé àwọn òṣè wà lọ́mọ́kà àmọ́ gbogbo tí àtàwọn àtàn lọ́mọ́kà bá mú wa sámú àwọ̀tọ́ àwọn ti gbà pé òdodo ni wọ́n wà ń bẹ ẹ̀sìn wọn mọ́kà ló ti wá tí wọ́n bá kọ ọ̀dà wọn lójú ẹni tó kú sínú omi àtẹni tí ó mú mi kọ́ọ̀bù kan tó kú ẹnìkan mú mi jùlọ wọn lọ àbí kò rí bẹ́ẹ̀ jẹ́ bá níjọ́ àwọn bàbá yẹn á máa tẹ̀ díẹ̀díẹ̀ èyí tọ́lọ̀ kó tó di pé àwọn àfáà zamani wá sí kíni wọ́n wá dé táwọn wá sọ fún wa ní sí pé wọ̀lì mọ́kàtà àjọtún wọ̀lẹ́nà àjọtún mọ́kà ní ìlànà ìṣẹ̀sìn wọn kí wọ́n sì fọwọ́ mú bẹ́ẹ̀ àwa náà ní ìlànà ìṣẹ̀sìn tiwa náà kẹ́nì kankan ọmọ dàṣẹ́ ní kankan kápọ̀ ọmọ ṣe tiẹ̀ nítawà bá lọ́dọ̀ àwọn bàbá tiwa ńlẹ̀ Yorùbá làwà fi ń ṣẹ̀sìn káwọn náà fọwọ́ mú tiwa ogun bá sí àbìtì Yorùbá Muhammadu Buhari ọ̀kanjọ́ kan ó ní tí wọ́n bá pe àwọn ṣéwù wa tí wọ́n bá ní kán wá bẹ̀ lọ́wọ́ ọba fúnjọ́ méje kí nǹkan kan ṣe kán wá pe àwọn afáàmọ́ kàti Madina ibi káwọn náà wá bẹ̀ lọ́wọ́ ọba fúnjọ́ méje kí nǹkan kan lè bá ṣe àwọn afáwọn ní ṣe yóò ṣe lóòótọ́ sẹ́wọ̀n pé wọ́n gúnṣẹ́ àbí wọ́n igúnṣẹ́ mo rọ̀ pé jálàbí lóru káwọn afáàmọ́ kàn ṣe wọ́n sì lọ́dìí lóru ìpèsè kùrùbáàni wọ́n máa ń pè àbí gbogbo àlàsájọ mà pé kùrùbánù làwọn bàbá máa ń pe ìpè ìṣèríta mẹ́ta wọ́n làwọn fi súnmọ́ lọ kùrùbánù wọ́n sì mọ gbẹ́rẹ́ tó jiná àti tọrùn àti tọwọ́ àti tẹsẹ̀ kì í ṣe gbogbo àwọn àfa wa ń lè yorùbá ni wòye sáà lùsùn náà àwọn adásí méjì ni àwọn kan ṣe súnà ẹ̀ẹ́dì tí wọ́n máa ṣe súnà wọ́n máa tẹ̀lé àkìdá ẹ̀rá mi súnà lára wọn wọ́n darun gbọ̀n sí ṣòkòtò wọn kú àmìtẹ́kọ́ wà àwọn ìyàwó wọn lo jàlùbáàbù wọn tún gbé ní kọ́ọ̀bùlé àmọ́ àwọn bàbá bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ pé wọ́n dúró lórí súnà bó ṣe yẹ wọn mọ́ ọlọ́mọṣà bá gbàgbọ́ gbogbo wọn a sì máa àwọn bàbá tó jẹ́ pé tọ́ ọlọ́mọṣà ìsàlámà wa ni àmọ́ bí wọ́n ṣe kú àmọ́ kú tọ́pa wọn àmọ́ báàrin wọn ṣe rí láàrin àwọn àtọ́lọ́ a wàá máa sọ̀rọ̀ òkú nítorí pé ó lè kù sẹ́jú kan téèyàn lè lè bọ́ lọ téèyàn sì túbá láàrin wọn àtọ́lọ́ táà ní máa tọ́ kọjá láàrin wọn àtọ́lọ́ tó fi jẹ́ pé àyè sọ̀rọ̀ ẹni bá ti kú pé onítọ̀ wọn ò iná lọ́wà àbálìjánà lọ́wà àfẹ̀yí tí ẹ̀sìn bá gbé wáyé pé lágbájá ọmọ náà lágbájá ọmọ àlìjánà tààrà kọlẹ̀ fún un àmọ́pọ̀lọpọ̀ àwọn àlífà láwọn ilé kéwùlẹ̀ yorùbá lèmi òsùn lérí súnà àwọn gan ni wọ́n jẹ́ oyé ọ̀tá àgbà fún súnà ipò wọ súnà yìí o ò ní ráyè ráyè níbi o àlùwàbíyà tẹ gbédè yìí jàmbá wàbíyà yìí ò ní ṣiṣẹ́ bí kí lónìí bá sí wàbíyà tàwídì ìmọ̀lẹ́ lọ́kàn wọ́n láwọn ọ̀tá ẹ̀sùn tí wọ́n ń bẹ ní Pakistan tí wọ́n ń bẹ ní Afghanistan tí wọ́n bẹ ní India tí wọ́n bẹ ní Benin tí wọ́n bẹ ní Togo tí wọ́n bẹ ní Ghana tí wọ́n bẹ Nàìjíríà àtàwọn funfun àti dúdú wọ́n pawọ́ pọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé orúkọ yìí káàkiri pé wàbíyà ni ìlànà wọn tí wọ́n bá ti dé yóò ní kẹ́ ẹ máa ṣàṣà láti bá nàbì wọn ò ní sọ pé wọ́n ní ká bàtà láti bá ti lẹ̀ àtijọ́ ọ̀rá tó ká máa lè àti tòun Asalatu bídíà ni wọ́n ní a fi nílẹ̀ kìí ṣe àsàlátù ìbọ̀rọ̀ìníyà tí ànábì ní ká máa ṣe fún tó ráyà kí lẹ́nu kùránì pé yá ayọ́ lẹ́dínà àmọ̀nù sọ́lù àlẹ́yìn bóòlẹ̀ nìkan ṣe wá gbé dáwà kan dé tí wọ́n ní kẹ́ mọ́lọ́ sàlátù wọ́n kà máa ba ókọ dáwà yẹn jẹ́ fáwọn èèyàn wọ́n ní wọ́n ní kò sí kàráàmà ẹgbẹ́ kò sí kàráàmà sheikh muhammed wahabi ni ní sọ̀rọ̀ lérí karama ní pé karama tó làwùlíyà báàkìyà yóò máa bẹ̀tá yóò fi parẹ́ ni àmọ́ ọ̀tọ̀ ni karama ọ̀tọ̀ ni síìrù májíìkì májíìkì la ní òsì kí ṣe wọ́n pọ̀fọ̀ kí iná jáde lẹ́nu ẹ̀ eré karama ni ẹ alájà ẹ̀fẹ́ ló lè gbọ́jà ní wọ́ọ̀fù ẹ wá mú kí ní yìí kẹsàn-án mọ́dì kọ́sítọ́ọ̀mù kò dé mẹ́gbàjọ́ sáyìn fáìlì kọ́sítọ́ọ̀mù sì sáyìn lóòótọ́ alájà bá ní bàbá ní kàràbà o <laughs> ẹni wá ní bàbá ò ní kàràbà kò ní dáa fún kọ̀sẹ́nìkan tí yóò pè dọ́wànú kọ̀rá dọ́wànú àdíìsì kò rí bẹ́ẹ̀ máa wọ́n ń kọ̀ ǹdẹ́mù èyí tí ọ̀dá ó ti àwọn wá sọ fún wọn yí ẹ̀sì gẹ́gẹ́ ni wọ́n kọ̀ ǹdẹ́mù àwọn táwí yìí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe ní gbogbo àgbáńláyé tẹ́ bá wá pàdé ní yunifásitì kan ní Saudi Arabia gbogbo ọmọ ìlú tẹ́ wájọ pàdé lágbàńláyé tàbá ní kéwú tí wọ́n kọ́ wà yìí bóò ni wọ́n gbé lu ààrẹ ni wàbíyà ni nílùú tí kọ́ wàbíyà ni nílùú tí kọ́ wàbíyà ni ní Ghana wàbíyà ní Togo wàbíyà l'Amẹ́ríkà wàbíyà ní London wàbíyà àfà Pakistan kan ó ní wàbíyà ó gbé Afghanistan Surukumastan ó ní wàbíyà ni àbá àtúnwò wá wá láti Benin Benin àti Nàìjíríà wọ́n jọ pàlánù bídíà ní wàbí àná ìwò wá ń pè nígbà tójú bọ tíra bàbá Sheikh Muhammadu bin Abu Habila wá rí pé àwọn èèyàn ti lùsì mà gbogbo tàwíìdì tèmi ń sọ fún yín látọ̀dún tí mo ti wọlé yìí oye èyí tó pọ̀ jù nínú tíra bin Abu ní ẹ wá sọ̀kan tá a sọ tí ò bọ́ pọlọ mọ́ wọ́n ní kọ́ ọmọ bọ̀dì sàmá wọ́n ní kọ́ ọmọ sí àdádálẹ̀ wọ́n ní kọ́ ọmọ sí ògùn má wọ́n ní kọ́ ọmọ ìta náà gbé kalẹ̀ fún ọ ní kọ́ ọmọ ṣe mọ́kùnrin tí sóòkàn tó gbé kalẹ̀ lọ́lá ti tànábì lọ wọ́n ní wọ́n wá fi wà bí àdáyé rú ni o ẹ̀sìn tuntun ni o àwọn nǹkan ní wọ́n àlẹ́ mọ́sáàbù sáàdì wọ́n ní mọ́sáàbù ẹlẹ́ẹ̀kẹ́ ìfanú àwọn mí Málìkì Ṣáfì Ámbàlì Abu Àbí Ṣàfìíyà Màlìkíyà Ànàfíyà Àmbàlíyà wọ́n ní Wàhábíyà lẹ́lẹ́kàrún Wàhábíyà lẹ́lẹ́kàrún. Àwọn èèyàn kan máa rẹ́rìn ní pé tó àìmọ̀kan lẹ́gbàá pọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí lé àwọn èèyàn sáré pé ẹni ọba ti jáde ń Sàúdí tó bá ti dé ẹ má kéwú lọ́dọ̀ ẹ o wàbíyà ni wọ́n píríṣì o nígbà wá dé làwá rí pé ọlọ́run ọmọ nìyá jáde àdánwò tí ọba ṣẹlú ọba pọ̀ àkútè ń bílẹ̀ mi gbé àkútè tá a wà yìí gbogbo jẹ́ àwọn àbíyà tí àwọn abágbàǹgbà wọn jẹ́lẹ̀sì ni wọ́n rí fáṣí wà bíyà ó ṣe sílà tó kílà pẹ̀lú ẹ̀rí ní kòránà àti súnà táwọn bá ti gbà báyìí tí wọ́n fún wa nígbà mẹ́ta kọ̀ lẹ́tà sílẹ̀ lárúbáwá tọ́wọ́dé tẹ́ra lóga àgbà tẹ́ra ìdè lásán bá sì gbọ́ lárúbáwá tá a mọ̀ sí pátápátá ìyẹn agbèsílẹ̀ àmàkà anínáwó wọn anísọ́rí fún wọn aníbàlágà wọn àrùdù wọn adab àmọ́tọ́wọ́dé bí àkídà tàwọ̀hídù àlìímánù a máa fi tọrẹ ni a sì máa fi tọrẹ ìpè ọlọ́run níjàwó orí ń fi di ẹlẹ́sìn àlùwàbíyà. wọ́n tírínì wà débẹ̀ ẹ̀gbọ́n kan tírínì àkéèyàn wá kórìíra ẹ̀sìn kọ̀ wá sí jíra tí wọ́n ẹnìkan bọ̀ láti máka fún wa tá a kà tí ó jẹ́ jíra àkídà àbíta òyìnbí téèyàn wà gbọ́ yé torí wọ́n ti da ọpọlọ yẹn wọ́n ti lé wọ́n ti dàrú kò lè tó mọ́ ọ̀tọ̀ ní tí sẹ́wọ́ ọmọ sọ ọ̀tọ̀ ní téèyàn máa gbọ́ yé sí nígbà mí a bá rí pé à ah, sẹ́wù yìí ọkọ̀ àwọn àgbẹ̀ ṣéhù wípé yá ṣe ẹ̀wù Ibrahim gọ́ọ̀dù ní ìwàrá bàbá gọ́ọ̀sù Ibrahim ayáàmìsìkí ní òdúlé mádàbí ayáàmìsìkú ní òdúlé máhálí táwọn gbé bàbá wa bàbá wa àwọn rí bàbá wa mú àyà wa bàbá ní wàlá tẹ́jì àwọn máa ṣe ọba pé ẹkẹ́ yẹn ó gbà ní àwọn ni bàbá Muhammadu Buhari ọba bá ti ní lìkúlì ayé tí ń zọ́ọ̀hìrún bàbá tìmà gbogbo ayé kọ̀ọ̀kan ló ní bí àwa tí a bá ń tẹ̀lé ṣẹ̀ríà bá ti máa tú ẹni ó bá jẹ́ sùnfì ọba àti rírí òye wọn ó ní ọ̀nà tí ọgbà máa tú títí ẹ̀ àdúgbò àìkàwá sí lójú méjì oye ya mọ̀ sí yóò dùn láti ṣegí mi láti àwọn ọba wọn nílé rò mẹ́ọ̀ ní tàbáraka ó ní ọ̀tọ̀ ní ìtumọ̀ ọ̀tọ̀ ní araka tàbáraka yìí ní ó ti fi ilẹ̀ rẹ̀ náà ẹ̀rí inú èdè lárúbáwá àmọ́ nínú ọwọ́ ní o sì wá gbólé rí káàdì ronú kò rí kan kálukú náà ló ní mọ́ní àjò jíjẹ abẹ́lẹ́ ọba tó ṣe dáyà fún wa kọ́lọ́ mọ́sá bá ṣe dáyà fún àwọn náà àwọn tó ń bẹ̀rẹ̀ yá inú wọn lámàṣàdúrà fún torí ẹni tó kú ti lọ́ntì òun ti bá tiẹ̀ lọ wọ́n wá gbogbo àwọn èbó àwọn náà fẹ́ paná islam wọ́n ka tíra àwọn sufi wọ́n ka tamadiya wọ́n ka ti àwọn tabiligi wọ́n ka gbogbo àwọn tíra tíra wọ́n rí pé àdáwọ̀tù ah! al-islahiyatu sahiha الموافقة لما في الكتاب والسنة دعوة الشيخ محمد بن عبد الوهاب àwọn àwọn ìbò كوي rí pé ẹ̀sìn òdodo tó lè dáwọn èèyàn padà sí pìlẹ̀ bá àdámi ti gbẹ̀sìn wa òun náà ni tíra bàbá Muhammad bin Abu Wahab lánàá wá gba ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn tí ń bá bàbá jà ó ti yé nínú àwọn àfa àgbáyé tí bàbá ń pè sákèsì àwọn wá gbà àwọn náà wá bẹ̀rẹ̀ sí máa sheikh ìpè àà wọ́n máa ń pẹ̀lú àwọn kèfèrí ni ẹni tó ń ṣiṣẹ́ kèfèrí ẹ̀yẹ àlèpá ni èyàn mélòó èyàn mélòó ni wọ́n wá pa lójú ẹ̀ gbogbo àwọn àfáà yìí tí wọ́n bẹ̀rẹ̀ gbà láyé yìí wọ́n ṣe àwọn mọ́rin àwọn mìínú wọn wọ́n mọ̀ yí pé àfáà yìí ní ẹ́fídẹ́ǹsì tí fi ń sọ̀rọ̀ àmọ́ yìí tí wọ́n ṣe yẹn wọ́n fi ń jẹun nílùú wọn àbí ẹlòmíì ò fi jẹun òun ẹni fi ń gbà àfáà ẹlòmí nílù wọn kí tí wọ́n máa lé lórí náà rí tọ́jọ́ sún sí tìjà ní àǹsí ẹwà tó kó fi tìjà ní alẹ́ tìjà náà lẹ́lọ́kí gbogbo ọ̀rọ̀ tó díjọ tìjà náà ni wọ́n fi màlá àbá àti iṣẹ́ wọn lọ́wọ́ ṣe má owó lórí yàrá nù wọn gbà àwọn mímẹ́ ni wọ́n tí wọ́n mọ̀ pé òdodo ni wọ́n ṣẹ́kùn sọ ọ̀dà ọ̀kan nínú àwọn student táwọn lọ sí maka náà lè kéwú ọwọ́ amọ́kan nínú àwọn tẹ́ra ọmọ yẹn tí ẹ má ti yapa lé ànímẹ́ni tó ṣe tẹ́lá ọ wá fún àfa kan náà àwọn àfa gbà ń lò wọn àfa yẹn wá kàn á ó ní ọmọ yìí ó wá dòmí tí ìmú kọ àfa yìí àfa ni gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ báyìí yóò mẹ́rin wá ní ilé àlùkọ̀ọ́rọ̀ àti sunna tí ó sì kílíà bí ọ̀sán ọmọ ìbá sí kọ̀rọ̀ lọ́bọ̀ ya epo mi torí mọ́mọ́lá wọ́n bẹ̀rẹ̀ kan fẹ́ rí tó wọ́n jẹ́ pé bàbá tá wíyìn bá lọ lè rí Muhammad Buhari ní orí tíra ẹni yóò dùn mí ọmọ yìí tó yà mí ọtún fún ọtún ká ah eléyìí tó ga o fún ọ̀nà àkàrà lọ́sẹ̀ méjèèjì oníbẹ̀ ọ̀dàkùn tó lọ mú mi tọ́tún rí mi bóun ṣe di àfàgbà ní nílùú nìyẹn gbogbo àwọn ọmọ darí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́sọ́dọ̀ rẹ̀ tọba ti wá sọ̀kan yóò ní àwọn eléyìí ń bẹ́lẹ̀ làwọn ọmọ Muhammad Buhari ń bára bẹ̀rẹ̀ àdákàkì láì mọ̀ pé tíra ṣe òun ní nìkan wọ́n ní kò sí wòlíì kò sá sàlátù kò ẹmọ́ sàdúà ẹmọ́sẹ̀ àwọn séwù kò sẹ́ni ọlọ́run ẹmọ́sẹ̀ yìí ẹmọ́sẹ̀ yìí ẹmọ́sẹ̀ mọ́tọ̀ ọmọ yẹn tọ́lìbù yẹn ọwà lọ lè mú èyí tí ó ní ọkọ séwù lẹ́yìn ọyẹ tíra mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá kà ọwà kò lọ fún bàbá bàbá ṣe rí lónìí ah irú ilé ìkọ irú ìtọ́ máa fún mi tẹ́lẹ̀ ní ilé ìka tíra wà bíyà tíra wà bíyà lè mẹ́wàá ó ní ẹ̀sìn péjì alákọ̀ọ́kọ́ ẹ̀sìn péjì ẹlẹ́kejì ẹwù ìtawà lọ́wọ́ yìí ẹgbẹ́ lọ́dọ̀ fi jẹba bàbá ní kílódé kílọ́ṣẹ̀lẹ̀ ẹlẹ́mọ̀ wọ́n ní wà lẹ́mà ìfẹ́ sọ fún yìí wọ́n bá bàbá lórúkọ jẹ́ ní àwọn náà ni wọ́n ṣe tẹ́lẹ̀ àkọ́kọ́ àwọn náà ṣẹlẹ̀ kejì àwọn náà ṣẹlẹ̀ kẹta bí àfa àgbà ìbọ̀ṣe bí alùsùn náà ni ẹ àfa àlẹ́ Yorùbá ìkàrà owó kútùbà ṣẹlẹ̀ yóò ẹ̀ yóò wá kẹ́yìn ẹ má ka íńtánẹ́ẹ̀tì ṣe ní íńtánẹ́ẹ̀tì sẹ́yìn sẹ́yìn bá fẹ́ wá àwọn tó ní Muhammad sallallahu alaihi wasallam lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti tẹ̀ wọ́n bu tí wọ́n ọba ọba bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ lọ fẹ́ wo lórí íńtánẹ́ẹ̀tì pé ọ fẹ́ àwọn tí wọ́n ní kò sọ lọ wọ́n àwọn nídìí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tàbá wá ń ka ìtàn ṣéèkù mọ́lá bò wá bìlẹ̀ ní íńtánẹ́ẹ̀tì ó sì nà ní ọ̀bá wá bí àwọn tí wọ́n ka tíra kọ́ wá bí àwọn tí wọ́n tíra hù kí wọ́n sàlàyé pé àbáǹkọ́ ọba yìí ni báǹkọ́ ọba yìí alhamdulilah sheikh ọlọ́wọ́ bá fún ní ilham ọlọ́wọ́ bá fún ní àgbọ́yé àyà kùránì àtàdís wọ́n gbé ọ̀rọ̀ yẹn wáyé wọ́n lè gbé àyà àtàdís lé gbogbo ó sì mú pẹ́kí ẹ máa kà wọ́n tíra wọn ẹ̀yọ́ miami nínú àwọn tó dájà alẹ̀ láàrin baba sheikh muhammadu abuwab àtàwọn àfáwọn onídídé àgbáyé alákọ̀ọ́kọ́ náà ti ṣíríkù ẹbọ bàbá ní ìgbà tá a ti mọ̀ pé ọlọ́ọ̀ni kan là ń sìn kí láti ń yọ ẹbọ ẹbọ sí ìtòdí ìjà náà nù wọ́n sì máa yà wà lẹ́gbẹ̀ẹ́ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run bá lọ́wọ́ ní sàforíjì fún gbẹ́ntọ́ bá ti kú sí ìdí ẹbọ tí ìmájọ́sẹ̀ mi yàtọ̀ sẹ́bọ̀ ọlọ́run lè fún ẹ̀yà àfáàlẹ̀ yorùbá oye ẹfẹ́ bọ́ọ̀lẹ̀ tẹ́ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹgbọ́jọ́là náà yìí ẹbọ ló dìjà ẹbọ ló dìjà ìpèsè ló dìjà jálàbí ló dìjà kábọ̀sẹ̀ jálàbí bá kíláàbà àfíjàfà gbogbo àwọn àṣírí àṣírí táwọn àgbàlagbà kọ́ wà yẹn táàmà fi ń ṣe nǹkan táàmà fi ń bá wọn yàn tí kan sì máa ń yí padà yọ́dà kẹfẹ́ bọ́ọ̀lẹ̀ kẹlẹ̀ kàtírà náà ìtókù dìjà àlòkù bìmọ̀kọ́ bìrì sọ́ọ̀dí ká máa àwọn ṣéwù sí inú mọ́sálásí ọbẹ̀ Cairo ọbẹ̀ Fas ọbẹ̀ Morocco wọn ti bá débẹ̀ Nàìjíríà bí léyìí tí ó hàn sí mi ìtawà ń ṣe lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí làwọn sì ń ṣe lọ́wọ́ aburú lòun náà anabi ni wàlá tó sọlù ilẹ̀ kúbọ̀ ẹ má kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè wọ́n ìtawà ń gbé sàárè lọ́nu mọ́sálásí àbá ń gbé lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí bàbá lè lérí wọn torí pé láwọn ilẹ̀ Iraq àtàwọn Cairo yìí àwọn sàárè mẹ́mẹ́ tó jẹ́ pé dóòmù tí wọ́n ṣe síbẹ̀ ọkọ̀ òdìdí mọ́sálásí tí ó gbẹ̀yìn ọgọ́rùn-ún àbí tí ó gbẹ̀yìn ẹgbẹ̀rún lóòmù nìkan tí wọ́n ṣe síbẹ̀ èmi wọ́n tanná síbẹ̀ báyìí sáré wọ́n gbé dúrọ́ọ̀mù sójú ọ̀nà wọ́n nígbà míì gan kò ní sẹ́ni kankan nínú bí wọ́n kọ́ yẹn wọ́n kàn lọ lẹ́la lẹ́wù síbi kan wọ́n kàn kọ́ kankan lé wọ́n akọ ọkọ̀ ṣéwù kan sókè àwọn mọ̀mọ́ àwọn kàn wọ́n lọ lè dáwó wọ́n mọ̀ sí sìyára sáré ibẹ̀ náà làwọn náà ti lọ sìyára bàbá láti ṣe sìyára bàbá alí nílẹ̀ yìí bàbá bẹ́kúta yìí bàbá dájú làádámì wọ́n tẹ́lẹ̀ lọ sàárè bàbá dámà náà sí sàárè bàbá bàbá kamali bàbá wọ́n pọ̀ mẹ́ táwọn afábá ti kún sí wọ́n sì sún wọ́n sẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì àfikán sí wọ́n sí inú yàrá núlé eléyìí máa ń fa ẹbọ ni bàbá sí mọ́ra bàbá wọn bí lé wọn kú wípé ṣe rí ẹ̀yìn tẹ́ ní pé ti sàárè tẹ́ ní jòkó ń bẹ̀ àtàwọn tí wọ́n pé ti igi látò àníwáàtì igi tí ànábì sàṣálà ń lé àwọn sàábà kú ń bẹ̀ wọ́n lọ sí òun náà náà bá rí igi yẹn àwọn kèfèrí fi ìdá wọn kọ kó lè bá agbágbára láti lè bá jẹ́ kó mú dáadáa tó wọ́n máa fi pa àwọn mùsùlùmí àwọn sọ́nsẹ̀ gbàsílámù náà wọ́n sọ pé ìjà ìlànà ráta àníwájú kàmáàlà wọn ráta àníwájú ó sì fáwọn náà ní igi kan táwọn náà fi dà wà kọ tágbára ó fi wà ń bẹ̀ tí a wà lùbáríkà pẹ̀lú igi yẹn anábìrin Allahu akbar anábìrin ọlọ́run bá tóbi jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tẹ́ ti gbára lé ojú tó yín ẹ má gbára lé igi wọn bàbá ní kí ni yàtọ̀ láàrin igi tí wọ́n dòkótì àti sàárè tẹ́ dòkótì àti sàárẹ̀ àti ẹ̀dọ̀ ọlọ́run làwọn méjèèjì wọ́n wá mú ẹ̀rí yẹn fi bí kájòkó ti sàárẹ̀ wọ́n fi bí wó ìtọ́jájà alẹ́ láàrin àwọn àfáà bídẹ́ àti Sheikh Muhammad ibi ó ní kò sí wòlé o kò sí wòlé báwo aláyé náà olè yá aláì lákọ́ fún àlẹ́ wọn láwọn yà zanú ayé akílà ní kọ́rẹ́ tí ọlọ́wọ́ bá náà wòlé wa wọ́n wá ń da ọ̀rọ̀ ọrú wọ́n ń da ọ̀rọ̀ ọrú wa fara yóò tó mú láta Sheikh mọ́ òun ní máa ń bóbi fún àwọn tó máa ṣe ájì ẹbọ kó tó di pé ájì ìsìlámù dé arákùnrin mọ̀ tó wá kú wọn wá kọ́lé lé sàárẹ̀ ẹlẹ́rí ọlọ́run bá wá ní sí látà lẹ́mọ̀ pé lọ́bẹ̀ àbí mi tí mo dá gbogbo nǹkan bàbá wa mú àyà yẹ wọ́n fi bí kájòkó ti sàárẹ̀ wọ́n fi bìwó àṣìríkíyàtul mujaddada àwọn ẹbọ tuntun tó ṣẹ̀ dé nù ṣètánì ọmọ rì ní ni tó bá rí fẹ́ẹ́ di káwọn bìkan yóò ni yóò tún lẹ́yìn náà bàbá bá wọn wọ̀jà lórí dáwọ́tò jíìnì ká máa ń pa àwọn àlìjànú wọ́n máa ń pẹ́fọ̀ máa ń pa àwọn ìyá rẹ̀ kọ́ máa ń pèsè bàbá ni a máa pèsè mọ́ ọlọ́run ti ní wàá náwó káàdà ìjà lómi rẹ̀ ń yà ọ̀dọ́ nàbí ìjà lómi rẹ̀ jíìnì bàṣáàdù ọmọdé àpá ọlọ́run láwọn arákùnrin kan náà wọ́n máa wa níbi àwọn ọmọ

àti gbogbo àwọn tí wọ́n máa wá ìyàlọ́ pẹ̀lú àwọn ayé pẹ̀lú àwọn àgbà àgbà náà kì í gbé àlejò náà ní pẹ̀lú ara àgbà jọ ọmọ àgbà àgbà náà fúnra ẹ̀yìn rẹ̀ ó sì ní malaria ní àgbà náà sì máa ń kú lẹ́yìn náà bá dáa náà sọ náà màláìka àwọn kan bẹ táwọn máa ń pè màláìka lásìkò sheikh ó wà lọ́dọ̀ tí wọ́n náà ń bí táwọn náà yá jibiri ìlú yá jibiri ìlú yá sọ́yìn náà yá jibiri ìlú yọkọ̀ á ti mílẹ̀ báyìí yọkọ̀ mẹ́ka ilẹ̀ sọ́ráfílù yọkọ̀ gbẹ̀ ẹ̀dùkọ́ ọ̀sàráyìlú kò sí mọ̀láìkà tí ń jẹ́ ọ̀sàráyìlú mọ́láìkù lè mọ́tì mọ́láìkù mọ́tì jẹ́ mọ̀láìkà kú tọ́ba wọn kọ gbẹ̀ jẹ́gàjẹ́gà àbí ṣé n tí ń sọ yìí ṣé wọ́n adá ti kéwu tọ̀hún rí ṣé àárín tá ń sọ yìí orúkọ àwọn àwọn mọ̀láìkà bàbá wọn gbá wọn mú ọ̀bá ní ah, mọ̀láìkà mo pe àfa kan lérí ó parí kíní kan lérí ó parí wáàsí rẹ̀ lérí rẹ́dù ó ní yàrá ó kà yá ìlú pé káwọn èèyàn máa mo wá pè lẹ́yìn ètò mo ní bàbá ẹ̀mọ̀ kú sẹ́lẹ̀ ni ẹ̀sìn wa ní káwọn èèyàn kan máa gbé yàrá ó kàyà ìlú ó ní ó kọ kì í sókọ ọlọ́run ó kọ àlìjẹnú ni bàbá ní ó kọ àlìjẹnú kọ afá ó kọ màláìkà àti ṣiṣẹ́ níjọ́ tuesday ni ìjọ tuesday ti wà lásìkò ànábì àbí alágbára anákàmáyì ẹ ti mọ̀ ọlọ́mọ sábà fọ́nà mọ́ mo wá sọ fún mo ní ṣé màláìkà ló kù tá a máa wá pè nílẹ̀ yorùbá sí a ní pé ọlọ́nkọ́ dá màláìkà mọ̀ ọ̀dà ẹlọ́lẹ̀ wọ àyà inú al-Qur'an ọlọ́mọ bá ní wala ya'murakum an tattakhidhu al-malaikata wan-nabiyina arbaba ọlọ́wọ́n bá ní àwọn màláyíkà àti gbogbo àwọn ànábì ọlọ́run ẹ má mú wọn ní rọ́gbò àríbáàbà ẹ má mú wọn ní ọlọ́run tẹ́ máa sádi tẹ́ máa sápè àyà àmọ́rúkú ń bí kúfúri ìdè àǹtún mùsùlùmọ́n ṣé wọ́n máa pààyàn láti ẹ̀kẹ́ máa di kèfèrí ni lẹ́yìn ìgbà tí ẹ ti jẹ́ muslim kí là ń gbọ́ yé mẹkáníìkì tó wà láàrin wa àti káfíńtà kí ní gbọ́ yé mẹ́rin ọgbọ́ yé pé ẹni máa ń gbé màláyíkà yóò di kí ni yóò di kèfèrí ẹlẹ́ kéwú kéwú súnà ní kẹsì ké tí wà sí ọmọ múra buhari nẹ́sì ká lẹ́ẹ̀fi ní dàfà àná à èyàn ó dàfà àná o ibi tọ́lọ̀ ń lọ yìí o tọ́lọ̀ àwọn èèyàn ṣe ẹ̀ ní dákọ̀ ṣé ọmọ múra buhari mọ́ ááyà ni wọ́n kàn máa kóòtù wọ́n dẹ̀ máa sọbi tọ́wà yóò ti máa ṣe rẹ́gí ẹni sì kọ́ wa ní sẹ́kù muhammadu bin buhari rahimahullahu ta'ala rahmatan wasi'a inú tó fa ìjà láàrin àwọn afa alùbídíà àti dáwà àsàlàfíà dáwà sheikh muhammad abdul wahab òun náà ni al-istighatha bil awliya ìmá sí àwọn ṣéwù tí nǹkan bá dàrú fún yàn ọbọ̀ kan bẹ ní tòṣì ń bí náà mi ó sì fẹ́ bímọ obìnrin ó sì ń pe bọ̀dá dọ́wà lálágbólé àbí ń bo bọ̀dá wà lọ́nà bẹ́gà ó sì bẹ̀rẹ̀ sí pe bọ̀dá lọ́nà bẹ́gà ó sì fẹ́ ọmọ fẹ́ jọ́ndì rẹ̀ ní sì ń dákọ̀ bọ̀dá ní àkọ́yọ́ mo wá ní mo ní nọ́ọ̀sì yẹn sì ní ọ̀hún sísà ni bó ṣe fọ ní ẹnu wípé ṣé bọ̀dá àyàkó ló ló fi ọmọ síkùn rẹ̀ fóṣù mẹ́sàn a sì gbọ́ yé wípé tó mà sẹ̀bílà bí a sì sára ọba tó di ẹrù náà ní máa tún kẹ́ kò sí tọkàn ìdá kan lẹ̀ kọ̀kan ṣéwù kan tọba ti àfa àkànfẹ́ ìyàwó rẹ̀ ń rọ bí ó pè é kó náà dẹnu kọ̀ mẹ́nu tiẹ̀ kẹ́ ẹjọ́ pé ọlọ́ọ̀ni ó bá wọ bàbá sheikh wọ́n ní ìṣẹ̀ṣẹ̀dì ìgbìmọ̀ ọ̀dọ́kùn àwọn àyà tí wọ́n kó wà lè ní ń kàyé o ẹlẹ́ka kìtàbù tawhid ẹ̀bà ń bẹ̀ kashifu subuhat ẹ̀bà ń bẹ̀ ẹlẹ́ka tíra al-qawaid al-arba ẹ̀bà ń bẹ̀ al-usulu thalatha ẹ̀bà ń bẹ̀ àtàwọn tíra mi ti bàbá ṣe bàbá ní istastaghithuna rabbakum ẹ̀bẹ́ yìí náà gbọ́ tí anabi nkí gbàmígbàmí lọ́dọ̀ fásitàjà abẹ́lẹ́kù ọlọ́wọ́ bá sì gbàdúrà wọn tí nǹkan bá dàrú tán gìrí kan mú ọmọ nù nílé àbí wọ́n ní wọ́n sọpẹ́sàn lọ́wọ́ o 50-50 ní o hey àsìkò yẹn máa ń lágbára ju àsìkò tẹ́ nǹkan tọrọ àdúrà lásán lọ ni wọ́n ń pè ní nǹkan ọlọ́ọ̀ni kan ìṣèṣègì fún ọ̀rọ̀ bákan bàbá ní àwọn anábì tó fẹ́ sílẹ̀ fún ọ ọlọ́run ọba ló ṣe ìṣègáta pẹ̀lú ẹ̀ wáyé táyìn wá ń ṣe ìṣègáta pẹ̀lú àwọn ṣẹ́wù ní tí wọ́n ti lọ bàbá ní intention correct bàbá ní ah, ó ní kò sí wòlíì o lẹ́nìí kan wá ti ń takò dáwà sheikh ẹni kó mú tíra tó kà nípa sheikh wa tíra shehu tó kà tó wá ń sọ tí ń sọ ẹni kó mú wa yóò ní bá akàngbọ́ fún wọn wí bẹ̀ náà làwọn náà ti ń ṣe kí ni làwọn náà ti ń wí àgbẹ̀sọ̀ ọlọ́pọ̀ àṣàfáà ká máa fi ẹnìkan sáré àwọn àtọ́lọ́hún sẹ́wọ̀n pé ọlọ́wọ́ bá Allah ó dìdì sọ pé ẹ má máa fẹ́ nìkan sáàrin mi àti ara yín ẹ fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run ẹ wá ní ẹjẹ́ akọ́kọ́ pé bàbá kọ́ bá wa sọ fọ́lọ́ ọlọ́ni ọ̀kọ́lá rabbukum ud'uni ẹ pè ní súrèjì astajib lakum ní ìdáyín lọ fàyídà sa'alaka ibadi anni fa inni yín gà ujibu ayẹyẹ jẹ́ ó bì í wo pé gbogbo àwọn ṣéwù tá a máa fi sáàrin wa ká tó di pé à ń ṣàdúrà wọn ní kọ̀lẹ́tọ̀ kọlọ́bí sàdé kọ́ ọmọ aránsẹ́ òṣọ́lọ́n pé kọ́bọ̀ sọ fọ́lọ́n pé kọ́lọ́njọ ta ìyẹn kí ló wá dé tá ń pè àwọn nàṣàrà àwọn alẹ́tẹ̀wọ́ ní kèfèrí ṣebí torí pé àwọn tá a wí yìí oyè wọ́n fi Jésù sáàrin wọn àtọ́lọ́ ni wọ́n ní you can't reach father oyè eh, unless through the son àbí ẹgbẹ́ ní orúkọ jésù tẹbá bí yóò ní ọ̀hún bàbá ní òṣè àmọ́ ọ̀dọ̀ jésù láti kí ni lágbà wọlé kí wọ́n nígbà bẹ̀rẹ̀ yín àtàwọn bàbá ní ẹ̀mọ̀rónù wọ́n mọ́ àyà kan wá wọ́n ní alàlélá ìdínul khalis wọ́n ní ọlọ́run bàbá ló ní ẹ̀sìn ẹ̀sìn ní ẹ́ àtúrí fọ́lọ̀ nìkan ni wọ́n lè ní àtàkàtún mi dùn sọ fún wọn pé ẹ̀ ń sin àwọn wòlíì ni wọ́n ní àsìn wọn o ilà alẹ́ ìkọ̀rìbùnà ilẹ̀ láàrín zulùfà akànfẹ́ kí wọ́n sún wa mọ́ ọlọ́run nínú láyà kún bẹ́ẹ̀ náà fi máa hùn fi mukhtalifun ọlọ́run ọba ní wọ́n padà wá dájọ́ lẹ́yìn tí wọ́n sọ yín dàbí kìyàmọ́ nínú láàláyà dìmọ́ni wà káàtì bú kàfà ọlọ́run bá ní òun ní fọ́nà mọ̀ òpùrọ̀ àti kẹfẹ́ ẹni tí bá ń fi kankan sáà ń wà tán kí ọlọ́run pè òpùrọ̀ ní ó tó kẹfẹ́ rí àmọ́ àníjọ́ ń kẹfẹ́ torí kó wọ́n wà lọ́lẹ̀ túbá tọba tó ń bá ayà ìtọ́wà lò túbá mọ́ tọ́ lọ́dọ̀ ọlọ́run èzè muslim ṣọ́tù zumar ayẹlẹ̀ kẹta nìyẹn wà bàbá tó sọ̀rọ̀ kan tó lágbára fún wọn bàbá ní ẹ̀yìn àfọ́ òní sufi àfọ́ òní bídíà àwọn kèfèrí àná ẹ̀mí tí wọ́n tó rọ̀ ju tiyín lọ ẹ̀mí tiyín le ju ẹ̀mí àwọn kèfèrí àná lọ wọ́n ní ha bàbá ń gbà wọ́n kèfèrí o tó ní kèfèrí gbogbo àwọn o bàbá ní kí ló dé tẹ̀ wọ́n ń ṣe báwọn ẹgbẹ́ ayé mùsùlùmí ẹ̀mí tí tí wọ́n lè di tu ẹ̀mí àwọn kèfèrí ìjọ ń lọ wọ́n ní kí bàbá ó sáwò bàbá ní sẹ́lá àwọn kèfèrí ìjọ ń e, tí wọ́n máa ń bẹ nínú nira wọ́n è pé tí wọ́n ń sìn mọ́ ọlọ́wọ́ bá ní wọ́n ṣe kíní nìkan ni wọ́n máa ń tẹ̀ ìdá rọ́kì bó fìlè fún líkèdà àwòláha ọlọ́wọ́ bá ní tí wọ́n bá tọkọ̀ ojú omi tó fẹ́ dámì dáhùnlá wọ́n máa pe Allah Allah nìkan náà mọ̀ jáde látà ò ní jáde òsà ò ní jáde gbogbo òsà tí wọ́n sì wọ́n gbàgbé ẹ̀ ọ̀làwọ̀ bá ní dáhùnlá amúkùnlé sí iná làwò dín wọ́n máa pe Ọlọ́run nìkan pẹ̀lú ẹ̀mí ẹ̀mí mímọ́ ọ̀làmà anájá ahọ́n ilẹ̀ bárì tí wọ́n bá wá sọ̀kalẹ̀ tí wọ́n bọ́lẹ̀ atẹ́gùn wálẹ̀ ọkọ̀ ojú omi tó fẹ́ dà tó padà wá alẹ̀ tí bùtí pẹ̀lú sàlám. ìdá ọ̀hún yóò ṣe lè kó wọ́n sì wá bẹ̀rẹ̀ ẹbọ wọn pípé à mo sọ kùkì ní tó ń bẹ lápò mi yìí. à bàbá yẹn gbóná kí ọ̀tá nínú ìdílé wa tá a fẹ́ sọ̀rọ̀ yìí dá pọ̀ ọlọ́run tí ó yé wa yìí pé àmọ́ tí wọ́n bá ń bẹ nínú ìjayà ó yé Allah nìkan ni wọ́n máa pè lẹ́nì lẹ́nì lẹ́nì àwọn àfa àgbàlá iná àwọn fún bídíà tí wọ́n tún wá burú ju ti àwọn kèfèrí àná lọ àti nígbà ìdẹ̀ra àti nígbà ẹ̀rù wọn èpè ọlọ́mọ àwọn sẹ́wọ̀n ni wọ́n máa ń pè mọ̀yí àwọn èèyàn tí wọ́n ti wọ pléènì láti Saudi Arabia lọ sí Cairo tí igi ojú ọ̀run tí ò jẹ́ kí plane wọn balance dáadáa mọ́ ọ̀kan náà àwọn àfáwà ó lóun wà ń bẹ̀ ó lóun kàn gbọ́ ya badawi ya badawi ya rufai ṣéwù kan ní jẹ́bẹ̀ lọ́wọ́ bàbá badawi mọ́jì plane wọn já o bàbá rufai bàbá rufai mọ́jì plane wọn gbiná o ṣéèkì yẹn lọ́wọ́ wá wọ́pẹ́ ah ah ọ̀rọ̀ tí ṣéèkì Muhammad Buhari sọ wàláhì bẹ́ẹ̀ lórí lára àwọn èèyàn àwọn ọ̀rẹ́ fọ́lọ̀ lẹ́ẹ̀mà pè nígbà náà sẹ́mọ̀ pé wọ́n níjọ́ rẹ̀ bàbá pẹ̀lú gbogbo tánzọ̀ ní tó dìjà nú ọ ọ̀tá tí wọ́n bá Muhammadu Buhari ṣe tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣe kù òun ni wọ́n bá àwọn abúmbá ṣe ṣe kù nígbà bàbá bó bá ti ṣe àjọba sọ́ọ̀lẹ̀ òṣèmín àti ìṣẹ́kù bàúsá àti ìṣẹ́kù Ibrahim àti gbogbo alì ṣe àti gbogbo àwọn afáwà tó jẹ́ àwọn afáwà súnnà tí wọ́n gbá sẹ́wọ́ àwọn ṣẹ́kì ẹni bá ti wá lọ Saudi Arabia wọ́n mọ̀ wá retí ẹ̀ ipe sọ́fẹ́ council tansi ni à èmi ti ké wọn lọ́hùn mo ti wá dà fún wọn mo sì wá wà lọrin ẹsẹ̀ wá kọ́ mi ní kéwù lọrin ọ̀daràn ọ̀daràn olè oníjìbìtì oníjìbìtì pẹ̀lú wàhálà tí wọ́n ṣe lérí rẹ̀ yìí náà ọ̀padà wá dálù bídíà náà ni a ọmọ nílágbára àmọ́ ànàmọ́ ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam níbẹ̀ náà àwọn tó ń lọ tí wọ́n lè gba tẹ́lẹ̀ bíà nípa dáwà yìí àwọn míì wọ́n dé wọ́n jàǹbá àmàna àwọn míì dé wọ́n ń sọ yìí dípáká wọn ò ò lè làámọ́lẹ̀ tán pé àwùjọ wa yílágbá àṣàṣì ń bẹ o èdí ń bẹ ìpé ń bẹ o ṣìgìdì ń bẹ o àbágbàlagbà lẹ́ o ń bẹ̀rù ṣìgìdì kan bẹ̀rù ọlọ́ lọ́dún lọ́la kídà kálukọ́ máa sá pé à ìmìlè sọ o bàbá bàbá tí bẹ́lẹ̀ ọkàn mọ́dà ilà ń gbẹ̀ wọ́n ti mọ́dà ilà kọ̀ wọ́n bẹ́ẹ̀ bá ti dé láti ilẹ̀ Lárúbáwá especially Saudi Arabia tí wọ́n ti train ẹ̀ lérí tawhid tó bá ti gbé himani dé ọlọ́run wọ́n sọ ọlọ́run wọ́n pẹ̀lú ẹ̀ ọlọ́run sì tó ọlọ́run dàwò tó bá dé o àmọ́ tó bá ṣe sùúrù ọlọ́run padà máa nù rẹ̀ wá kò sẹ́ni tí ó dòdò dáwà yìí tọ́lọ́run ní fìtínà rẹ̀ ọlọ́run fẹ́ fi wò ó bóyá yóò dúró àbí kò ní ṣe kíni kò ní dúró ọlọ́mọ fàwa sínú àwọn tí wọ́n sọ òdodo lórí ilẹ̀ ọlọ́ níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa nínú tí ó dá ìjálẹ̀ láàrin Sheikh Muhammad Abdul àtàwọn afá bídí àgbáyé òun náà ni adam takfiri man kaffarahumullah ẹni tó lọ́nà bá ti pè ń kèfèrí nínú Qur'an àwọn tó wọ́n ní wọ́n èso kèfèrí bó ṣe wọ́ lọ́wọ́ ọba lọ́rán aláàní aláàkọ́ fáàmù pé kèfèrí lè yà èyí wá ní ẹ̀rùn àzóró wọ́n gbèjà ọlọ́run ní àwọn anábì ọlọ́run wọ́n kí ni wọ́n ṣe láìjà wọn wọ́n wá gbèjà ọlọ́run náà ni àní ibùdó lọ́ha ẹ̀yìn wọ́n ti tẹ̀ níbú ọ̀tọ̀ gúúsù ṣé èṣù ni wọ́n gbèjà nínú ayé àti mọ́ka yẹn àwọn anábì ọlọ́run àwọn anábì ọlọ́run ní yahudi tí ọba fi yahudi yálẹ̀ Nasara, alátẹwọ́ tí ọba fílẹ̀ kí ọlùkọ́ ní pé bàbá bàbá tí ń sọ ògùn tí ń ṣe jálà bí tí ń kú ṣe ọṣẹ owó ọṣẹ àbẹ́lẹ́pọ̀ta ipa ọ̀tá òní kọ́ ọ̀rẹ́ gbéga kí ní ń ṣeun iṣẹ́ tẹfẹ̀rí tí ọba fílẹ̀ kí ọdí kí ọlọ́run pé tẹfẹ̀rí lakọ́ni kafara inna Allaha sáà lè sàrà àtà ọlọ́run àwọn tí wọ́n ní mẹ́ta lọ́kàn ọlọ́run ní kẹfẹ̀rí ni wọ́n ṣé ìlànà wa bu ẹnu àti láti jíṣẹ́ ọlọ́ sọ́tò lè máa yídà àyà seventy three lọ́lọ́n ti làámọ́lẹ́bẹ́ àwọn náà máa làámọ́lẹ́bẹ́ títí tí wọ́n fi kúrò nínú kèfèrí àmọ́ wá pè wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ á sì máa ṣàdúrà fún àmọ́ ká wá ní ṣé kèfèrí tiẹ̀ ni ṣé kèfèrí ọlọ́run sọ fẹ́ máa gbèjà wọn ni ọ̀rọ̀ ni òye wa mọ́ ṣé ṣé nàṣàrà ni wọ̀ lẹ́yìn náà ṣe ọ̀rọ̀ ògùn lódìjà ọ̀rọ̀ ògùn lódìjà oògùn ní àlùkòrán ilé àmàlẹ̀ ndị tí máa ń sáájú òjì oye yàtọ̀ ọba ogun náà ogun àrùn o àwọn oògùn ẹ̀fikọ́rùn ẹ̀rìmọ́lẹ̀ ẹ̀fikọ́ ẹ̀wẹ̀ nínú bàbá bàbá nínú ẹ̀ ni pé ọkàn oye kọ́mọ wa àbí àti ìyàwó nílẹ̀ wà bí ni wọ́n ń pè ní àti kíní kò sẹ́ni ó kéwọ́ ọdún mẹ́rin lẹ́yìn tí ọmọ méjèèjì a máa níwèé fún ìwé mahaba àti ìwé veraku wọn ò lè jíyẹn ebi máa tẹ̀mí sọ. bàbá ní ẹ̀gbọ́n tọ́nà ọba sọ ni fàmáfà àdàwò bàbá ní tó bá ṣe oògùn tó sì gbà pé tó sì ti ṣàlàyé fún bàbá ní ó ti di kèfèrí o ọlọ́run sọ pé wọ́n máa káfàrà suleiman adamu suleiman náà ṣe kẹfẹ̀rí wà lákín na ṣayáàtì na káfàrú àwọn èṣù ní kẹfẹ̀rí yóò alìmúnà náà sàṣẹ́ra àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn ní sí irú oògùn tá a fi ya ọkọ àtẹ̀yẹ tá a fi fa ìfẹ́ sí ẹ̀mí ara ẹni bàbá ní oògùn tá a fi ya ọkọ yẹn ọlọ́run ọba ńlá àmọ́lẹ̀ ń bí nípàdé ayé ọlọ́run báyà tá àlàmúnà mínú ma wọ́n máa kọ́ lọ́dọ̀ àwọn àdìjànú má yóò fárí kúnà bíi bẹ́ẹ̀ nàlẹ́ mari wọ̀sáwùjì níta máa fi ya ọkọ àti ìyàwó ẹ̀ ṣé fèrè àpò sí lọ́dọ̀ àwọn bàbá náà ibà ọba sẹ́kùn mọ́mọ́dà bùwá bí ní ẹbá ṣe fẹ̀ráàkù ma fẹ̀ráàkù kan sì ní èyí lè gba 50,000 gbàmí 25 bọ́ntọ̀ wọn bá ṣe lówó sí ṣe ká tó wọn ká ìyá bàbá ṣe ká lẹ̀ wọ́n pọ̀ ẹ padà wá wà lọ́rin náà ní iná lẹ́wà á sì hàn síbẹ̀ àgbèrè láńtà yọmọ wa gbóná tí bá sì ti wọn gbóná ah, ìfẹ́ ọmọ mú wọn ṣé muhammadu abuhabi ni ẹni bá ń ṣe kèfèrí òun kọ́ wá sọ alukurani ló fi rinlẹ̀ wípé ẹni bá ń ṣe sọ́tò bákàrà ni àyà yẹn wà alikahana kama dafa kama tẹ̀yẹ̀ fẹ́ kama tẹ̀yẹ̀ sábì lódìjà ọba sì wàá mú àyà wa tó kílíà ṣe ní gbogbo tí a ṣe kà buhari ni mo dàkọ sí bí o ẹni tó bá fẹ́ já mi kọ́ lọ lè ka o gbogbo tí n sọ yìí náà bá ń bàbá ní ọlọ́ni tó láyé aláwọ̀ ń fi sàmáwá ti wà láàrín lọ́gbà ìbà ìlàlá kò sẹ́ni kankan ní sánmà àti ilẹ̀ tó máa ń tọ́pọ̀ amánú ayé rẹ̀ àbáyé ẹlòmíì lẹ́yìn ọlọ́run kan sọ̀rọ̀ ibò láti wá máa wòrà wọ̀ táwọn ní afẹ́jọ́ rẹ̀ àfọ́n tó àwíjù ẹbá jọ ní ẹmọ́ wòrà wọ̀ mọ́ ẹmọ́ tẹ̀ ìsáàbì má ẹbá ń ta ìyẹ̀pẹ̀ má wọ́n ní wàbíyá dé o àwọn wàbíyá ti dé wàbíyá sì kọ́ ìsìlámíyà ni láfi ní ìsìlámíyà tó ńlá wàhábíyà ẹ̀sìn Muhammad Abu Wahab lẹ́yìn náà ọ̀rọ̀ bídíà náà sí kí ni ọ̀dájà alẹ́ rẹpẹtẹ ọ̀rọ̀ bídíà ìpè tá nàbí ọba ṣe ẹ má ṣe kíní ẹ má jẹ́ àṣẹ o lèdátòlè kájúrì oníbà nàbí ṣe ṣe ẹ má jẹ́ àkójọ ní twenty seven àbí lèdátòlè kájúrì mọ́sálásí wa ká máa wá yọ̀bọ̀ ká máa sẹlẹ̀búrẹ́tì ẹ̀ àdẹ́bí wọn jòkó mọ́sálásí mọ̀ sí ìdíkàfù nàbí kọ́ wà nílé kọ́ mọ́sàdúrà ní gbogbo òru ìdọ́kọ̀rẹ́ tì wọ́n ni wọ́n tán bá ti dé láti Saudi sí wọ́n kàásù láti kàdìrí wa wọ́n bàbá ní mòlúdì anábì ò sí bẹ́ẹ̀dẹ̀ fún rẹ̀ àwọn sàábà ò wọ́n ni àwọn tó ní mòlúdì ọ̀dá àwọn ọ̀tá nábì ọ̀tá nẹ́bí ni ọwà bíyà a ní mo túnbọ̀ kọjọ́ kan ó lè wà dùn mí púpọ̀ oyé àrí ibi tó àtẹ́ ti kàá wọ́n níbi wọ́n kó èsì ànẹ́bì dé ilé tó wà ní mọ́kà wọ́n sọ títì <laughs> mo ní tálọ́wọ́ àwọn afàbú yìí ní tí àwọn ẹ̀sìn ka àwọn afàbú yẹ àwọn ọ̀tá àwọn ọ̀tá àbá tó fèmí ní ọwọ́ tìjà ní àdígbàtà ń ṣe nígbà bọ́ sọ fún pé mo rí scholarship pé ń lọ mọ́ka ilé kéwú àfààní ha ọ̀fẹ́ lọ lè kéwú kéwú wọn nìkan ni ó ké mọ́gbẹ̀sìn wọn o ah ní irú àdáwò lélẹ̀ lẹ́yìn náà gbogbo tó bá ti jẹ́ wọn àkídàkídà ọ̀yẹ́ mọ́gbà o nítorí pé ìta ń ṣe lọ́wọ́ yìí ìta ń ṣe lọ́wọ́ yìí ìta ń ṣe lọ́wọ́ yìí kí ni wọ́n ṣe lọ́wọ́ jọ yẹn kò bọ́lá jọ dímọ̀ ìta ń ṣe lọ́wọ́ yìí ni ọ̀wà kánṣu tó bá dé ọlọ́run ó jí sàwọ́dí ó fowó ṣòfò lára rẹ̀ bó ṣe wí náà mo wí àmọ́ ọlọ́run gbàdúrà náà ọlọ́run sì ní gbàdúrà ìgbé jáde láyé ẹ bá ń sẹ́ àmì lẹ́jọba ẹ bá ń sẹ́ àmì lẹ́kànsẹ́ ẹ bá ń sẹ́ àmì lẹ́kànsẹ́ ee eh, kò sí nígbà lára títí yínà àǹfààní tí ìsinsin fún yìí ni wọ́n ní kọ́mọ̀ rí bẹ̀ tàbá dé ó sì sẹ́mọ àwọn kan lábẹ́ wọn ṣe dínà ọ̀láì aṣọ ni wọ́n tẹ́ o aṣọ tìjà níyà mo bẹ́ lọ́wọ́n nínú àánú rẹ̀ kọ́ lọ́mọ yí ọkàn wọn padà kó ní wọ́n wúlò fálẹ̀ òun mọ̀ yìí wọ́láì torí òun mọ wa àwọn kan lọ Saudi ni àwọn náà kéwú wọ́n sì ó sì yé wọn àmọ́ sunfi láyé sunfi làwọn ṣe kíní làwọn lọ wọ́n ti wá mọ̀ pé ilé ọmọ wa dé lákọ̀ọ́kọ́ wọ́n kàn sọ mi wọ́n sọ mi ni wọ́n ní wá sí wo ní ṣe ká nígbà mo tún bẹ̀rẹ̀ lọ́dún kejì wọ́n ní ọmọ yìí ti já o mo ní mo ti já báyìí báyìí láàárọ̀ jẹ́ àṣà bá àdáhà sí ní padà wọ́n bẹ̀ mọ́ láyé mi pàdé ọlọ́run wọ́n bí mi pé ibo la ti rí ẹ̀rí aṣọ ààrẹ rí ẹ̀yin náà rí ẹni ká máa wá báyìí ṣe ẹ̀yìn lùlù mọ́sálásí gbọ̀ngàngbọ̀ngàn wọ́n ní bombadiri ti wọ̀ ní òlà nábì lù aláàrẹ̀ rí kí láwọn ọmọ máa báyìí ṣe ń rí ọlọ́mọdé adó lórí burúkú ọlọ́mọ bá tọ́yìn náà ṣe tọ́ níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ máa yá mi ẹ̀sìn wa tàwásùlù náà dìjà ẹ̀bá pé tàwásùlù ọlọ́run wọlé àwọn bàbá wa ọlọ́run wọlé àwọn aṣẹ́ wa ọlọ́run wọlé àwọn òbí wa ọlọ́run ọmọ ìyá ọlọ́run ilẹ̀ yìí ọlọ́run lọ́rin ọlọ́run èkó ọlọ́run mọ́kà ọlọ́run mọ́dínlẹ̀ wọ́n mọ́dà bu àbìdí káàtì kàtìrì ipe bẹ́ẹ̀ma ti tàwa sulu sẹ́yìn ọ̀gbá yàtọ̀ lọ sọ lọ́wọ́n bá ní wọlílá asmaul husna fad'uhu bíhà bíhà bíhà tẹ́fà fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́wọ́n bá ọlọ́run ní àwọn orúkọ kan ẹ lórúkọ yẹn kẹ́ fi ṣe àkàsọ tẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run tọ́ba ní ọlọ́run fún mi lọ́wọ́ ọba wọlọ́run yóò fún àwọn tọ́ba ní ya Razzaq nítorí fi ṣàkàsọ yẹn yóò tètè yá inú èyí ni pẹ̀lú ọlá bàbá ọlá ìyá ọlá àwọn òbí ọlá mọ́kà alámọ̀dínà ọlá ajáda bàbá mọ́dà bọ́ ẹgbẹ́ kọ̀rẹ́ báwọn èyí wà lè lára wọn afáàkà sọ lórí nílọrin bí ogún ọdún sísìn gbogbo lọrin ní iṣẹ́ tó le àbáwọn títà ó bàbá tọrọ mọ́ lágbára àìmọ̀kan lágbára àìmọ̀kan lágbára jàmá anábìwá fẹ́ sàdọ̀ ní yáhìyá kọyún bí rahmatika àtìtẹ́gì mo pè wọ ọlọ́ọ̀bá láàyè tí ò fara ti nkankan bí rahmatika mo fi ìròyìn rẹ mo fi àkàsọ̀ àtìtẹ́gì ìfù gbàmílẹ̀ ń bí wàhálà tó mọ̀ wọ́n bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run bá ń bẹ̀lẹ̀ àwọn dárúkọ orúkọ ìyá rẹ̀ bá rẹ̀ tó sí gbẹ́rẹ́kú àbá rẹ̀ tí ń pọ̀ṣẹ́ ọ padà sójú ọ̀nà ṣẹ́kùn mahmud abu wahabi ojú ọ̀nà sunna kọ́rọ́nà lọ kọ́mọ́ bá àdó àjẹmọ́ rẹ lọ́wọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ wọn lóko ẹni sísì wọ́n ní wọ́n máa ń kà fara àwọn èèyàn ní ayé kà fara àwọn èèyàn àfẹ́ tó bá ti ṣe kèfèrí a sì ṣàlàyé fún oyé àá sì ní dájọ́ oyé pípa fún torí pé àá ní àṣẹ pípa lọ́wọ́ bẹ́ẹ̀ ni a sì ní iná tájú sí nílé ayé bí àwọn akẹ́gbà pé lágbájá iṣẹ́ tí ń ṣe iṣẹ́ kèfèrí ni tí ọba mà á ní pé kẹfẹ́ àwọn tó bá ti mà tí ń tún ṣe àwọn sọ fún pé iṣẹ́ yìí ó ti sọ ọ́ di kẹfẹ́ rí o àwọn a máa ṣe wá sífún pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi túbá tó fi ní balẹ̀ dọ́ọ̀lọ́ àṣàrò dáwà àwọn irípa wo ni dáwà ṣẹ́ẹ̀kì dáwà ṣẹ́ẹ̀kì ní àwọn irípa ní Saudi Arabia àti ní gbogbo àgbáláyé àti Mọ́kà àti Madina wọ́n lákọ̀ọ́kọ́ ni pé àkídà àwọn ará Mọ́kà àti Madina wà lálàáfíà pẹ̀lú dáwà ṣẹ́ẹ̀kì wọ́n padà sípìlẹ̀ àwọn gbóòrùn nígbà tá ní ayé wọ́rọ̀ àti Usman lẹ́yìn gbà tí gbogbo olú ti dàrú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìfọ̀kànbalẹ̀ wá gba mọ́kà àti madina láwa tá a lọ hajj táwa náà ń tún gbébẹ̀ a rí alhamdulillah ẹ̀mí balẹ̀ lẹ́yìn náà wọ́n tó wá tẹ tíra sí gbogbo àgbáńláyé tíra yẹn ni wọ́n wá rọ́gbọ́n tí wọ́n dá sí wọ́n kó fáwọn alálàájì àtòyìnbó àti gẹ̀ẹ́sì fáwọn ìfaransé gbogbo ni wàhálà máa bá lúkọ̀ kan lágbàláyé lérí bídíà tí wọ́n bá wípé àgbà ah, àdèmọ́kà wọn ní a máa lọ́sẹ̀ mọ́ wọn fún wọn ní ìwé kan wọn lànà bí i lọ́sẹ̀ bàbá ò ní ìwọ náà ti di wà bíyà ó bẹ́ẹ̀ di wà bíyà wọn mi lọ́wọ́ <laughs> wà bíyà kọ islamiyà wàláyé islam ni lẹ́yìn náà wọ́n tún wá fún àwọn ọmọ ní scholarship tẹ́mi jẹ́ kan bẹ̀ kọ́lọ́mọ́ sábà tún wọ́n lẹ́sàn dáadáa kọ́lọ́mọ́ tún lù náà sí kọ́lọ́mọ́ jẹ́ ọba jẹ́ ọlọ́mọ́ jà wọn náà tẹ́wájú ọlọ́wọ́ bá wọn tó tẹ́yìn bá tẹ́wájú ọlọ́wọ́ yọ padà kan wàhálà kọ́lọ́mọ́ jẹ́ wọn tẹ́ kó bá tún wọn ṣe gbogbo bẹ́ẹ̀ kù sí kọ́lọ̀ bá tún sí kọ́tọ̀ wà náà ṣe tọ́ ẹ wá wo irú mi tọ́wà ní gbogbo àgbà ńlá yìí láfàá ní ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ní ìfẹ́ sọ́fàárì èmi mo tó wá jẹ́ ẹni tí ọmọ kéwú dù tí mo tó wá jẹ́ ọmọ kéwú ní gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń jáde nílùú ọlọ́dún méje ọlọ́dún mẹ́wàá ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún wà wọ́n sì bọ̀ wọ́n fún níwèé wọ́n fún tẹ́ra wọ́n fún lóúnjẹ wọ́n fún lówó pocket money lọ́dún méje wọ́n ti sanwó pléènì àlọ́ àtàwọn ní máa tó ń bọ̀ wálé ìbá àbí máa dọ́sìn mẹ́ta sọ̀rọ̀ gbogbo wọn ni wọ́n ra tíkẹ́ẹ̀tì pléènì wọ́n àtún kó tẹ̀ra kéèyàn wá kó yìí níbi kọ́ wá sọ kàtì kàtì sí àmà kó ti parí iṣẹ́ ẹ̀yọ́ miami nínú dáadáa dáwà yìí ó dà ní pé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá mà náà nípasẹ̀ àwọn tí wọ́n ń darí dé látọ̀hún tí wọ́n sì mójútó tí wọ́n kọ́ pẹ́ọ̀n tó sì dó ọ̀pọ̀lọpọ̀ òdúró ti wá di eléríire tọ́jẹ́ pé kò sílù ọ̀hún nílẹ̀ haúsá nílẹ̀ yorùbá ní asia ní amẹ́ríkà ní usa tọ́jẹ́ pé ìlú náà tí wọ́n tọ́lọ̀ tí wọ́n ní àwọn afá tí wọ́n jẹ́ àwọn afá tí wọ́n train tí wọ́n gbé dáwà yìí káàkiri lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbọ ilẹ̀ yorùbá oye ìbá ti burú dubai lọ dáwà sàlàfíà òun náà lọ́lọ́run fi kọ́ńtà rẹ̀ gbogbo àwọn àbá abílẹ̀ àgánsì ìdààmú ti bá wọn gbogbo àwọn brothers and sisters tí wọ́n ti gbàgbọ́ yé gbogbo ohun tí wọ́n ti sọ yìí wà lẹ́ni íńtánẹ́ẹ̀tì o yóò dá lójú ẹ̀ lóyìnbó fún ẹ̀ tí ó ká fún ẹ̀ wọ́n wá di pé ìmáàmù sábà di wítìrì tẹ́ni ákìyẹn ààrẹ rẹ̀ ìmáàmù ní ẹbẹ̀rẹ̀ ẹfẹ́ máa yápa mi ìmáàmù ẹ̀ yí padà ìsúrẹ́tì àti mọ̀lúdì máa àti sẹlẹ̀bírẹ́tì lẹ́láti kádìrì máa ìpọ̀lọ̀ ìmáàmù mi náà nígbà orí pé ìjọba tú lọ́wọ́ ẹ̀ka fún ṣe kíni ìpé àwọn àti dáàlù súnà o má jì í ọ̀dẹ́ ní ẹ̀yìn súnà ló pè dé ń sìn bídà ti ń parẹ́ àdúrà àwọn bàbá wa tí wọ́n di súnà mú jọ òun ló sì gbà wọ́n ní kọ́lọ́mù bá paná adébọ̀rẹ́ kọ́lọ́mù bá rẹ bídà ṣetánì lẹ̀ kọ́lọ́mù bá kọ́ wa gbé súnà ànábìgà súnà náà ti wá gàbẹ́ ọ̀gá jẹ̀mọ́ ó ti wá gà lẹ́yìn náà àwọn alálàájì wọ́n sàǹfààní lábala ìtún ẹ̀sìn wọn sí ọ̀rọ̀ tó bá dìyàn ní nílùú wa àbí lù wọn tí wọ́n ti dé maka wọ́n wá wò sáàlìsì láàrín ilẹ̀ àwọn àdàwọ̀ láṣẹríkà láwú lẹ́yìn kọ́ọ́mà tí wọ́n bá dé maka wọ́n wà rí pé gbogbo èèyàn dákẹ́ sí ní Madina kálukọ́ dákẹ́ sí náà bá dé ìmáàmù àkọ̀rẹ́ tí ó èmi lọ mọ́ká ó ti yé bá a ṣe ń kí bẹ́ẹ̀ kan kí ọwọ́ kí bí mọ́mọ́ òsì máa sọ fún wa pé òun gbẹ́sẹ̀ yé ju ara mọ́ká lọ ọ̀kan nínú àwọn àlùfáà ó ní tó bá jẹ́ pé etí Sheikh Muhammad Abu Wahabi oyé etí ó gbé wá ní tẹ́ ẹ̀ wá ń pè àwa tá a bá ti ń tẹ̀lé tíra rẹ̀ òun kà sí ń tẹ̀lé ọlọ́ọ̀sọ anábìsọ̀lá ń tẹ̀lé tó bá jẹ́ pé wàhábí èmi ọ̀wà sọ fún yín pé ó kọ́kọ́ ń tẹ̀lé nǹkan mọ́rẹ́ láti máa sékínú láti máa jẹ ó ní nǹkan náà ahamada mutawa ibà tọ́wọ́dé pẹ̀lú ń tẹ̀lé anábíwá muhammad ahmadu lẹ́bà ń pè ní wàhábí fa ànàlẹ́mọ́ kérò bí anáni wàhábí èmi sọ fún yín láti sinọ pé wàhábí ni mí o ana wàhábí tọ́wọ́dé pẹ̀lú bá ń tẹ̀lé anábí lẹ́yìn àǹfìṣẹ́rí káàní ìlà ìfàlẹ̀ ìsàlẹ̀ afẹ́kọ̀ ìbọ̀rẹ́ nílẹ̀ yorùbá ni fàlẹ̀ ìsàlẹ̀ rọ́bùn sí wà lè mọ̀tàfà rídì lè wà ha bí ọba tó jẹ́kọ̀ kan náà ní kò sẹ́ni tá a tún lè sípò rẹ̀ láàkó bàtà gbogbo àwọn sàárẹ̀ táwọn yẹn ń gbé jọ sí tí wọ́n lọ bẹ̀ tí wọ́n lè tọrọ àdúrà bẹ̀ tí wọ́n lè tọrọ àlùbáríkà gbogbo rẹ̀ pátápátá bóyá sábà bí kàdé sábà bí kèjì gbé wọn lọ bẹ̀ nínú àwọn bùkátà ayé gbogbo ẹ̀ ọlọ́wọ́ padà mú kù nílẹ̀ yorùbá kàlà wàlá hajarun wàlá shajarun wàlá àwọn sọ fún yí pé àní igi àdéhùbàlẹ̀ òmísìmísì táàfin bí àbùkátà ìṣòro yóò dòun gbàgbé wàlá ainun wàlá nasọ̀bùn mí gbogbo ojúbọ tó wà nílẹ̀ yorùbá àwọn ọmọ àwọn àwọn padà bí yunifásitì ìwọ ka súnà àwọn tó lọlé tó súnà padà ká á padà jáṣe wà sí súnà gbogbo ìláparẹ́ ayédọ̀hún wà lásìkò mọ́ alàkà ti tẹ̀mí mọ́tí ẹnìkan kan nù wà ò ní depàró má ẹnìkan kan ò ní tó bá jẹ́ pé ẹni tí èdè pàró lè bá ń pè wàhábì ee wàhábì ni a ní depàró àwọn àlìkàtàn àwọn òde àtànà àwọn nàábì àbí adékankan tí agbésára tàgbà pé ó lè ṣe ń tọ́lọ̀ máa ń ṣe ẹ̀jìn dàdúró bẹ́ẹ̀ orin yẹn pọ̀ àmútorí àsìkò wa nídi ibẹ̀ tọ́wọ́ ti gbé ní máṣe wọn wà hábì sínú ọmọ àbàjẹ́ nàbí ọmọ àdọ̀ wọn ni alhamdulillah mùsùlùmí ni mí ó kìtẹ́ fún mi ní wàhábì àbí aláàánú sì ń jẹ́ àlùwàhábì àbí ẹ̀yẹ wọ́n lè mí náà tọ́lọ́ wọn lọ́nà tèmi náà sẹ́mi pé kò sí àmọ́ tá a bá gbọ́ tí wọ́n bá ń dàdà pé wàhábìyà nínú net lórí internet nínú chera, nínú ìwé wọ́n mọ̀ wá lébẹ́lì wọn ní orúkọ tí ọ̀dà kálí mọ̀ pé mọ̀tàrayàt ìrọ̀ lásán أكاذيب أقبل رولون دعوة سلفية